ní ìtẹ̀síwájú àlàyé tá à ń ṣe lọ lórí khasa'isu aqidati ahli sunnati wal jamaa'ah àwọn ohun ẹ̀sà tí ń bẹ fún àdìsọ́kàn ahli sunnati wal jamaa'ah tó jẹ́ pé eléyìí òun náà ni ahli sunnati wal jamaa'ah òun náà ni wọ́n fi dá gédégédé sí àwọn ìjọ míì àtàwọn tí wọ́n ń pè àfimọ́ra fáwọn wà lórí sunnah nabi sallallahu alayhi wa sallam nínú àwọn àlàyé tá a ti fúnra wa síwájú a ti sọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn nǹkan ẹ̀sà yìí nínú ẹ̀ òun náà ni pé àkídàtọ̀ àdìsúnà wal jama'a la tunafil ilma sahih àkídàtọ̀ àdìsúnà wal jama'a yìí kò kí ń tako gbogbo ìmọ̀ tó bá ti lálàáfíà ìmọ̀ tó bá ti dáa ẹ̀ tí àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdìsúnà wal jama'a àkídàtọ̀ àdìsúnà wal jama'a kò tako o báyìí tó àyídòwò ó yẹ ni pé ń tún máa ń sọ̀pọ́tì irú màbá òní pé kéèyàn lọ lè kọ́ irú màbá yẹn ń máa ń sọ̀pọ́tì ń máa ń sọ̀pọ́tì ẹ̀ ìwé kéèyàn kọ́ kéèyàn lọ lè kọ́ irú màbá yẹn pé lópin ìgbà tó bá ti jẹ́ pé àǹfààní ó wà bẹ́ẹ̀ wàtàṣùsù alẹ́ yìí ọ̀dà àti máa ń ṣe ní lójú kòkòrò lórí àwọn ọmọ tó bá sáfà ní bá ti wà bẹ́ẹ̀ wàtẹ́dọ̀ ìmìnira ilẹ̀ yìí kẹ́bẹ̀ẹ́ náà ni a máa pe àwọn èèyàn pẹ̀lẹ́ ilmu nafi' ẹ̀rí mà sí àǹfà tó sáǹfààní ẹ̀ alladhi dalla alayhi al-kitabu wa sunnah òun náà ni ìmọ̀ tó jẹ́ pé a rí ẹ̀rí fún látinú al-Qur'an a rí ẹ̀rí fún látinú sunna nabi sallallahu alayhi wa sallam òun náà ni kullu ilmin awsala ila al-matalib al òun náà ni gbogbo ìmọ̀ tó bá ti jẹ́ pé yóò gbé wa dé òréré ibi tó ga ibi táwọn wákàtí tó wa ń lé káàkiri wọn òun náà ní àlìjánná gbogbo ọmọdé yẹn bá ti ní tó jẹ́ pé látara ẹ̀ yóò gbìyànjú ní àlìjánná so irú màbá yẹn wàá sùmọ́rọ̀ sùmọ́rọ̀ ànáfíà ìmọ̀ tó bá ti jẹ́ pé yóò so èso ní èso tó yẹ pé yóò ṣe àǹfààní fún yẹn bẹ́ẹ̀ gbogbo orúmọ̀ bẹ́ẹ̀ àkídàtọ̀ àlùsùnà wal jamaa kò takò ó sì ṣe wá lójú kòkòrò pé ká wá irú àwọn màmá yẹn tẹwárí màtá sọ yìí la farqa bayna ma ta'allaqa bid dunya aw bil akhirah kò sí yàtọ̀ láàrin èyí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ayé ni àbí ìmọ̀ àlìkìyàmà lọ́dọ̀ alùsùnà wal jamaa alùsùnà wal jamaa wọn a máa ń ṣe wálé kíkó kòrò pé ká wá ìmọ̀ tó ní í pẹ̀lú ayé ká wá ìmọ̀ tó ní í pẹ̀lú àlìkìyàmà nítàbí kọ́ ẹ̀kọ́ nípa àlìkìyàmà nítàbí yege tó bá jọ àlìkìyàmà níwájú Allah subhanahu wa ta'ala àkídà eh, alùsùnà wal jamaa ó máa ń ṣe wá ní ojú kòkòrò rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ń ṣe wá lójú kòkòrò ìpè káwá ìmọ̀ tá a fi lo ayé tẹ́sí òfin rọrùn fún wa ó ní wahsin kama ahsana Allahu ilayk wala tansa nasibaka minad dunya ọba àdékè ọlá ní wọn náà máa ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn kama ahsana Allahu ilayk gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala ti ṣe dáadáa fún ọ. Allah subhanahu wa ta'ala ṣe dáadáa fún gbogbo ẹ̀ sẹ́ni tó kí o ṣe dáadáa fún àmọ́ bó ṣe wá ṣe dáadáa fún wa yìí òun náà ni wọ́n ń pa àwa náà láṣẹ pé káwa náà wọ́n ṣe dáadáa fáwọn ẹ̀dá àwọn èèyàn tó kù láwùjọ àwọn tá a kó kù díẹ̀ káàtó fún káwa náà ṣe dáadáa owó tó ní agbára rẹ kọ́ ipò tó ní agbára rẹ kọ́ gbogbo tó ní tó lè sàwọn èèyàn láǹfààní kì í sagbára rẹ bóyá ni pé Allah subhanahu wa ta'ala ó máa ń mọ̀ ó ṣe dáadáa fún ọ ni. dáadáa tó ṣe fún ọ yìí ó wá ní wá àǹtín kama ahsan allahu ilayk ìwọ náà máa ṣe dáadáa sáwọn èèyàn gẹ́gẹ́ bí allah subhanahu wa ta'ala ṣe dáadáa sí ọ so ìmọ̀ táwọn gbogbo ìmọ̀ tó bá ti wá ní ṣe pẹ̀lú màá yé tààrà àǹfààní ayé ń bẹ́ẹ̀ àbí tààrà àǹfààní àlìkìyàmà ń bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ yìí òun náà ni àfidàtọ̀ àlìsínà wal ni ò takò òun náà ní máa ṣe kíni ní máa ṣe pé kéèyàn máa rò pé ah téèyàn bá ti máa ń ṣe súnà yóò wá lóhùn lọ léèwé má ẹ ti bá wọn nísìnyí àwọn boko haram lè léyìn ẹ àwọn yìí wò gbádùn tẹ́lẹ̀ ni ọ̀dọ̀ àwọn ọmọ mi ń bẹ náà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa lóhùn lọ lè kọ́ nílé ẹ̀kọ́ láwọn ọmọ tó bá ti tako ṣẹ̀ríà islam tó yẹ pé ibi ó jáde ń bẹ̀ tó tako ṣẹ̀ríà islam ni kò dáa kéèyàn lọ lè kọ́ bí kéèyàn lọ lè kọ́ ẹ̀kọ́ study music bí wọ́n ṣe máa ń kọrin bí wọ́n ṣe art bó ṣe máa kọ́ ni bó ṣe máa jó kí so kéèyàn lọ lè kọ́ lẹ́yìn náà islam kò bá islam mu ìmọ̀ tí ò bá ti bá islam mu ẹ ti bá wọn ní sìn tó pé njẹ́ ó rí gọ́ọ̀tì sí njẹ́ ó tako islam kékeré tí ẹ̀ máa lọ lè kọ́ ní ilé ẹ̀kọ́ àmọ́ njẹ́ ò bá ti tako islam so akidatu ahli sunnah wal jamaa ó fara mọ́ ìmọ̀ tí yóò kọ́ tó jẹ́ pé yuzakil a'mal yóò jẹ́ kí iṣẹ́ ọwọ́ yẹn ó dáa yóò jẹ́ kí wá yóò tún iṣẹ́ ọwọ́ yẹn ṣe ẹ́ wọ̀yọ̀rọ̀ kele akhlaq tí ó sì jẹ́ kí ìwà yẹn ó da tí ìwà ó ga ìwà tó ga ni ó máa bá lọ́wọ́ yàn wàhádà ilà sabil tí ó sì fìyàn mọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí fahuwa min al-ilmi an inú àwọn ọmọ tó sàǹfààní ni tó jẹ́ pé èèyàn ó lọ lè kọ́ àbá sọ fún wa pé wọ́n shari'atu al-islamiyya bi kamaliha wa shumuliha amarat bi ta'allumi jami'il ulumi an-nafi'ah ẹ̀sìn islam látara pé ẹ̀sìn tó ṣe kí ni ẹ̀sìn tó pé ni ṣẹ̀ríà islam látara pé òfin tó pé ni ṣẹ̀ríà islam látara pé òfin tó kó gbogbo nǹkan sínú ni ṣẹ̀ríà tó jẹ́ pé self-contained ni kò sí kí ní kàdẹ́sẹ̀ wá jáde lọ pé mo tún wá fẹ́ lọ sí kaba yìí ń ta mo tún fẹ́ wá kaba yìí lọ bí báyìí nínú ṣẹ̀ríà islam bẹ́ẹ̀ ò bá lágbọ́ yìí islam lókù kọ́ wa ni a àti àwa wa káàkiri ní ìsìlámù àárí àwa lọ rí bọ́ọ̀rù rẹ̀ níbì kan kò sí bọ́ọ̀rù pọ̀ sínú ìsìlámù ẹtì báwọn ti gbogbo ẹ̀yán yán inú ìsìlámù náà ló ti rí so àbáwa ní ìsìlámù pa wá láti ká kọ́ gbogbo ìmọ̀ tí ó bá ti sàǹfààní fún wa minal ilmi bit tawhid ẹ̀rí pé nsáfà kọ́ gbé síwájú òun náà ni pé minal ilmi bit tawhid ìmọ̀ tawhid Allah subhanahu wa ta'ala ìmọ̀ bó láti mọ ntí ìmọ̀ sọ ní ìdí kèfèrí tẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bá ṣe yóò túmọ̀ sí pé èyàn ò mú Allah subhanahu wa ta'ala kan ṣoṣo ìmọ̀ bó lè ṣe ní kó tẹ́bọ láìmà kí ó ti máa ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala tí ò ní mà ọ̀pọ̀ èèyàn ṣẹbọ nísìnyí kò mọ̀ kó ṣẹbọ yóò túmọ̀ kàákùn kààyọ̀ ẹ̀sìn báwọn nísìnyí so àtàlà ìmúra wa rí nínú àwọn nǹkan eréṣiríṣi ṣe pé àwọn èèyàn ní láti ọkàn láwùjọ ṣe pé àwọn àjọkàn yìí àjọkàn tó lágbára gan ni tó yẹ pé ó lè fún yàn jáde kó islam kí yàn má jẹ mùsùlùmí kí yàn ó sì máa sọ pé ah mùsùlùmí lò àwọn àdìọ́ kan ń pọ̀ létí nítì òun náà ní irú ẹ̀ náà ní ká fi nǹkan ntí Allah subhanahu wa ta'ala tí òfin ṣe sábàbí nǹkan ká sì sọ di sábàbí rẹ̀ lápèjúwe nísìnyí ká ní bẹ́ẹ̀ bá pọn mi wọlé lálẹ́ ẹ̀ àwọn èèyàn máa kú nulẹ̀ àbí kìnìkan àbí àbí kìnìkan ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa ń gbálẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ máa ń ṣe gbá bẹ́ẹ̀ máa ń ṣe gbúgbúrú àwọn àdìọ́ kan báyìí tí dáa ó pé Allah subhanahu wa ta'ala pé yóò lówó ni bí owó aláǹtakùn yẹn máa ń kọjá tí wọ́n á ń fi kọ́ òkú aláǹtakùn ní gbogbo gbà ẹ̀yọ kó múra sí ara rẹ̀ òsínú o Allah subhanahu wa ta'ala ò fi aláǹtakùn ṣe àtàbàbí bẹ́yẹn ṣe lówó àti bẹ́yẹn ṣe lówó òfin ṣe ó ti dàrú wọn kálukú ẹni tí lówó ẹni ò ní ní ẹni ò ní pọ̀ ẹni ò ní níwọ̀nba ẹni tó yẹ pé tí ó tó jẹ pẹ̀lú fámìlì ẹnìkan ni ẹni tí ó tó òun nìkan jẹ ni ẹni tí ò tiẹ̀ níní rárá tó yẹ pé àbíkó ní bùkátà sáwọn èèyàn ní gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ti kọ kò wá sákọ̀ lẹ̀ kan pé tó wọ́n tí aláǹtakùn bá ti wá kọ́ ọ lójú wa aláǹtakùn tó èyí ò ní wà á sábà bíi pé èèyàn ó tó sí eléyìí ní sìn wọn náà ń polówó káàkiri àwùjọ wa lónìí ẹ máa rí lọ́jà eléyìí tí wọ́n máa polówó eléyìí tí ẹ ìwọ́n wọ aláǹtakùn tó bá ti ṣe kíní kan ìdìwọ́ á rí bí yáyín o wọ́n ṣe kíní kan àwọn èèyàn ti ń rọ ọtí ẹ̀yìn o kíní kan wọ́n máa wá polówó eléyìí tí àbókà kíní kan ọ̀ka ń jọlá ànábì ọ̀ka ṣe kíni kan gbogbo àwọn èèyàn sì ń rà tí fi sọ rẹ̀ sọ ọ̀ka tí wọ́n ṣe kíni kan tó ka ibà ti ń gbóná kó o ti ma pé ibi tó ń lọ ń wo gbogbo orú àwọn nǹkan báyìí ẹ̀bọ ni tó yẹ kí mùsùlùmí jìnnà sí gbogbo tí Allah subhanahu wa ta'ala ó là kalẹ̀ fún wa táwọn kan wá là ẹ wá wò ẹni ẹ wúlò òun ò bá lóka àkàtà yóò fi lówó tí yóò fi ní kò yóò máa wá sọ fún yín wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ka rẹ̀ nípa ipe ah, gbogbo èèyàn náà wá yìí tẹ́ bá kọjá ní ìrìnàṣẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ka rẹ̀ wọ́n ti ń po wìtìwìtì o kálukú ti ń mú tiwọn o wọ́n sì wà lẹ́gbẹ̀rẹ̀ tó dúró o ti rẹ́ẹ̀dì kankan bẹ́ẹ̀ nígbà tó ti ó ti ká ohun ara rẹ̀ kalẹ̀ síbẹ̀ nítorí pé kí ni gbogbo orú àwọn nǹkan báwọn wàláhì nǹkan tí ò bá ìlànà anabi sallallahu alaihi wasallam ni nǹkan tí ò bá súnà anabi mu ni ní tó takò àdìọ́kàn ahlu sunna wal jamaa ni nítorí gbogbo orú àwọn nǹkan tí àwọn ẹni polówó yìí yàní wọ́n ń polówó ẹbọ níta gbangba kí ó sẹ́ni kankan tí ó ti sáà ìsìn wọn àyíká ìpolówó yìí ò dáa láwùjọ ẹ fi ba ìmánìyàn jẹ́ nìyí ẹ fi ba alikiyama àwọn èèyàn jẹ ní rárá o kò tó ká àwọn èèyàn pẹ̀lú eléyìí fi ẹ máa ti máa ti àwọn ọ̀gá báyìí tó burú jáì ni tó jẹ pé ká lọ kọ́rù gbogbo àwọn ọmọ báyìí ẹ ká lọ kọ́rù àwọn ọmọ báyìí ti tìmọ̀ tí yóò dáa ni. irú àwọn ọmọ tí ìsìlámù náà gbọdọ̀ sí kíni tíṣẹ̀dá ìsìlámù tàkùn yà gbọdọ̀ o òun bẹ́ẹ̀ lọ lè kọ́ ìsábì wọ́n ti ń tẹ ìpẹ́ òun bẹ́ẹ̀ lọ lè kọ́ wọ́n ti ń yẹ kánwó ìdíwà gbogbo àwọn akaba yìí àwọn ìmọ̀ tó jẹ́ ìmọ̀ haram nínú Islam nítorí pé ibi tí yóò lé ìdíwà lọ yóò lé ìdíwà lọ síbi kíni ìpa nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala lọ papọ̀ ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ìmọ̀ wọ̀sùn ìdí àtàwọn ọmọ tó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn wa agbọ́dọ̀ lọ lè wá mímọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ lónìí irun kò mọ́ bá ṣe kí kò sí fẹ́ mà kó sàmọ́ sí báwọn náà kò mọ tó bàrún jẹ́ kò mọ tó tòrùn ṣe ẹlòmíì ti ń kírun jákujàku lágbàdá ti bí tó ti di ẹlòmíì ti gbógójì ọdún ẹlòmíì ti pààdọ́ta ẹlòmíì ti tó sẹ́wọ́ntì ẹlòmíì ti kú lórí ẹ̀ nǹkan ti bá ṣe nǹkan ti náà ni kò fẹ́ wá bò wó tẹ̀ ṣe wá dìvẹ́lọ́pù ara òun lórí ìrun ó sì pé ẹni báwọn tó wà lẹ́nu iṣẹ́ ìjọba yóò fẹ́ máa wá bí ó ti lọ́wọ́ ṣe àwọn kọ́ọ̀sì pẹ́pẹ́pẹ́ kan ẹja tó lè ṣe kọ́ọ̀sì báyìí sálárì wo tún gbé pẹ́ẹ́lí ẹ̀sìn báwọn kò wá ní wá bí ẹ̀sìn ó ti gbé pẹ́ẹ́lí kò ní wá bí ọ̀rọ̀ àlùkìyàmà yóò ṣe ní lọ síwájú ṣùgbọ́n àwọn nǹkan báyìí ìmọ̀ tó yẹ ká kọ́kọ́ tì síwájú ni ìmọ̀ bá ṣe bó la ṣe ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé Allah subhanahu wa ta'ala ní tó bá ti pa nǹkan mí papọ̀ mọ́ òun tó bá jẹ́ ọ̀gbìn àlùkìyàmà kò sáforí ní o ṣùgbọ́n eléyìí ní síbáyé bí ẹ má fi lè kú lórí ẹ̀ kò lẹ́rọ̀ kò sí pé wá di pé eh, ọ̀nà àbáyọ kan tó wá wà kó sára àbáyọ máa ó ti subhanahu wa ta'ala bá wo ayé á tó bá sì wù àfìyà dèbí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ yóò tún wá yọjá ní kóòlì ìrántí wájú ọ̀gbìn dàlùkìyàmà iná ló fà ló jẹ́ pé ìdí ẹ̀gbọ́dọ̀ máa pariwo jù fáwọn ìláwùjọ èyí tí ò ní àtúnṣe òun ni òun lè ká máa fi lọ rẹ̀ fáwọn ìyàwó pọ̀ jù àwọn nǹkan tó jẹ́ bọ tí ó mú yàn tó bá dé máa kú lórí ẹ̀ tí ò sọ́nà àbáyọ mọ́ òun lè ká máa fi lọ rẹ̀ fáwọn ìyàwó láwùjọ ọ̀pọ̀ àwọn èèyàn lónìí wọ́n gbé tàwọn ìdí kalẹ̀ ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn tẹ́ bá ti sọ̀rọ̀ àkídà báyìí ní ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ nu àwọn alákìídà wọn ò sí ẹni fẹ́ gbọ́ nǹkan kan tí ń jẹ́ nípa àkídà nípa àdìsọ́kàn gbogbo ẹ̀ ní gbogbo ayé yẹn lálàdì ọ̀kan gbogbo ayé yẹn lálàkídà kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lákídà ẹ̀ ti bá wọn nìkan níta àkànfẹ́ wò náà ni pé tí àkídà tó ní àdìọ́kàn tó ní tó lálàáfíà tó bá tà nábì mu tó bá tó wà ní alukur'ani mu wọn láfẹ́ mọ̀ wàyí là kò sí ẹ̀ dáhùn láyé yìí tí ò ní àdìọ́kàn sí gbogbo nǹkan

gbogbo àwọn àgbà báyìí nìsín àdìọ́kàn náà ni kò sẹ́ni tí ò láwọn àdìọ́kàn eréṣiríṣi àwọn àgbéda oríṣiríṣi nǹkan tá a kàn wá fẹ́ ni pé àdìọ́kàn wa bóò ni àdìọ́kàn wa ò sí ní tako alukur'an bóò ni àdìọ́kàn wa ò sí ní tako sunna nabi sallallahu alayhi wa sallam so eléyìí òun náà làwọn ìmọ̀ta gbọ́dọ̀ kọ́kọ́ ti síwájú táàfì mọ̀ nípa kíni nípa ọ̀rọ̀ inú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa wọ̀mí ulumil fiqh wal ahkam a gbọ́dọ̀ wá ìmọ̀ táàfì mọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn àtàwọn ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ ń kó sínú nǹkan nínú ìdájọ́ tí èsì ẹ̀sùn sẹ́bọ́ ní ń kó sábúrú nínú ìdájọ́ nínú ẹ̀sìn kí ó sì mà àwọn nǹkan mìíràn bẹ tí èsì ẹ̀bọ tí ó sì ká máa sínú ẹ̀sìn àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú irun àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwẹ̀ àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó ní ká jìnà sí ẹlòmíín ṣe zìnà ní ìsinmi láyé ó kà fún nǹkan tí ò bá ẹtì bá mi zìnà ò ká sí nǹkan òmòdájú ẹ ẹlòmíín obìnrin olóbìnrin yóò fà lọ́wọ́ báyìí ni yóò ọ̀rẹ́ òun ni yóò ní kọ́sí méjì òun ni yóò ní kíní kan méjì òun ni yóò fà lọ́wọ́ kò mọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò mọ̀ kí haram ká fa obìnrin olóbìnrin ká fọ ọkàn obìnrin olóbìnrin kò má ẹlòmíì ká yọjọ kónú lé pẹ̀lú obìnrin olóbìnrin obìnrin tí èsè ìyàwó ẹ tí èsè ọmọ rẹ tí èsè ìyá rẹ tí èsè ẹ̀gbọ́n rẹ tí èsè àbúrò rẹ ẹ wá yọjọ kónú lé ẹ̀yin méjèèjì nìkan ọwá ló ń ṣe lẹ́sìn fún ọwá ní kọ́símẹ́tì rẹ ni ọwá lọ́mọ àdúgbò yìí ni ọwá ní kíní kan kọ́sìn kíní kan ni gbogbo orú àwọn eléyìí nínú ṣẹ̀ríà Islam anábì ní haram ni káwájọ wà nílé kájọ wà wà nílé kẹ́nìkan má ti kẹta wa anábì ní ṣètọ́ ni ó sì kẹta yìí gbogbo eléyìí ní ti báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ láwùjọ àwọn nǹkan tó jẹ́ nǹkan ìdájọ́ nínú ẹ̀sìn bóòlù obìnrin ó ṣe múra bóòlù ọkùnrin ó ṣe múra nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ òmá tó yẹ ká múra sí i ká wá mà nípa rẹ̀ tá ma bá eleyi so eléyìí ó se pàtàkì fún wa yóò sì jẹ́ ká ṣe kíni yóò jẹ́ ká lójú Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ ògbéjà kìámà ọmọ ọkùnrin bó láti tọ́ bó láti tọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí sanabi sallallahu alaihi wasallam júwe fún wa pé sẹ́yìn bá tọ́ ọmọ obìnrin dáadáa tó jẹ́ kí ọwọ́ kankan wà lára ọkọ anabi yẹn ó gàgà fún bá ẹni tí Allah subhanahu wa ta'ala bá sàbẹ̀wò ọmọbìnrin fún tó wá tọ́jú ọmọbìnrin yìí dáadáa òjò ṣèrànù òjò rìnrìnkùnrin ẹ́ tó títí òfin wá tọ́jú ẹ̀ fá títí ó sì lọ́lé ọkọ wá ń jófa rẹ̀ fún ọkọ rẹ̀ wàhálà bọ́ lọ́rùn rẹ̀ arábìnrin irú ẹni báwọn ọmọ yóò jẹ́ gàgà fún tó bá jọ́ gbé dàlẹ́ nínú náà ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló fà tó bá jẹ tí ó mu yóò wà fún ni tó bá ti tó ọmọ tó bàlágà máa sọ ìgbésẹ̀ rẹ̀ ìmúra rẹ̀ wọ́n jẹ́ kó máa lo jìlbáàbù yóò máa lo nìkọ́ yóò máa da ogun ẹ̀bọ́ lẹ́ni òní òní fi àyè fáwọn ọkùnrin kan tó máa rí pé a ọmọ yìí ẹ ò jẹ́ ń pé ọmọ yìí ò jẹ́ ń lọlé bá kò sáyè fi látara òun náà ló bá dé pé nígbà tá a ti tọ́ tó ti bàlágà yìí alhamdulillah tó sì ọkọ wọ́n ti wá sí ọkọ ní ti báyìí tọ́ wàhálà tó kù ó wà ọkọ rẹ ti wà lọ́wọ́ ọkọ wọ́n ló tún mú amójútó wọ́n náà ló tó tó obìnrin kò sí obìnrin ò sì gbà kan wà lómìnira pé kó má o nígbà tó bá wà kékeré lábẹ́ òbí náà ni ó wà nígbà tó sì yá tó bá ti bàlágà yóò ọkọ yóò mọ̀ wà lábẹ́ ó ti bá ń tó gómìnà níjà àbójútó gẹ́gẹ́ bí ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá wọn àmọ́ wà lónìí nìsín àtàbójútó obìnrin ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí oníkọ́ ọmọ ọmọ lọ́ọ́ lè ṣe bọ́dì ẹ̀ bí ṣe ń jẹ bí ṣe ń fọ àwọn oníbàárìn kò má nígbà yóò lọ bá báyà yóò dé ọmọ mi bọ́dì ni ó ló wá yóò sì yóò kiri ilé ọ̀rẹ́ lọ kọ́lá ọmọ mi yóò tíráàbù ó sì wà ń sùn yóò sì tíráàbù yóò bẹ́ẹ̀ lómi lọ ó sì wà ń sùn àwọn ọmọbìnrin míì àtọkùnrin míì níbi tí wọ́n rẹ̀ ń tilé káàkiri sí wọ́n ó sì máa gbé ìgbésí ayé lọ́kọláya yóò ti ní tóun bá ti dé tọkùnrin bá ti dé láti ìlú wọn oúnjẹ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ yóò dúró pẹ̀ sí òun náà ni wọ́n máa dáná fún bí wọ́n máa ń ṣègbésí ayé ọkọ àtìyàwó táwọn òbí wọn òbí wọn fúnra wọn fún wa wà mẹ́fà á ti fi ọdún mẹ́rin láàrin ọdún mẹ́rin oníṣìí pàtàkì ìbàjẹ́ lè tẹ̀ láàrin wọn wọ́n bá ti wá pàdé wọ́n bá ti parí wọ́n túká ó tán náà nù so látara pé kíni látara pé àìsàmójútó obìnrin láwùjọ wa so ṣẹlẹ̀ irú ẹ̀kọ́ yìí irú àwọn àdájọ́ yìí ó yẹ kóbi ó mà á ó ṣe báwọn ó yẹ kóbi ó mà á kó mọ bí yóò ṣe tọ́ ọmọ obìnrin gẹ́gẹ́ náà ni ọmọkùnrin bá ṣe tọ́ ọmọkùnrin ká kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo náà lákọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ ṣe báwọn nìyí so ká tọ́ ọmọkùnrin ká fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká fún lẹ́kọ̀ọ́ bí ó ṣe lè dágbáyé ọkùnrin máa ń lè dágbáyé ni kí ó lè gbáyé fún rẹ̀ yóò wá jíjẹ yóò wá mímu lọ fún rẹ̀ so gbogbo eléyìí ẹ̀kọ́ ìlú yẹ ká fún ọmọ ká fún ọmọ ọkùnrin iná lòun tó fi mọ̀ pé tóun bá níyàwó nígbà tí yàwó bá ti délé ìdókù ni pé kó o wá tí ó jẹ lọ kó o wá tí ó mú lọ ẹ ọ̀lẹ ọkùnrin ni máa ń sùn kalẹ̀ tó yẹ pé ìyàwó rẹ̀ ni ó wà máa kiri kí oní ọmọ tajà oní ó káàkiri àyàwó mi à ó travel lọ Dubai yóò dé níjọ kíní báyìí ìwọ sì ń bẹ́ẹ̀ ìwọ ò lọ Dubai ẹ àbí wọn ní fún ọ Dubai ìwọ gbọ́dọ̀ máa lé ẹlòmíì ìyàwó ah, àwọn àwọn ya kìíní kọ́ ah, àwọn ti lọ́jà yóò ẹ padà wábi éta àti yóò tó éta àti sátọ́dé ọkọ ọ̀nùfà ìbẹ̀ ń bi títí ń ta káàdì ìbẹ̀ ń bi ń ta lúdò ìbí ìbẹ̀ ń bi títí ń wo bọ́ọ̀lù lọ́wọ́ nìsín òórùn sì ń sán ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀ ń bẹ́ ní tó ń òórùn bí ti ń sanmọ́ nìsín tó bá wá di pé ọmọ tó fi ẹtì báyìí ìjẹkújẹ ni ó jẹ tí ń jẹ sínú rúgbé ìyàwó tó o fún ní tí ó jẹ o mu látara mójútó o tẹ̀tọ́ rẹ̀ fún ó wá ilé jáde lé ó wá wá lọ fúnra rẹ̀ ó tún wá gbé ní e òtún wá òtún wá náà tún wá gbé òtún e, wọ ọmọdọ́ òtún jẹ wọn o mọ̀ pé ah, ẹni pé ọkùnrin ọlọ́kùnrin kan ló kún ló tóbi ra tó gbé àwùjọ àpò kan ọ́ kí inú tiẹ̀ ó sáà ti kún káwọn ọmọ sáà ti jẹun káwọn ọmọ máa dààmú rẹ pé dádì àti jẹun gbogbo eléyìí ní ti báyìí ẹ̀kọ́ tí Islam ní ká kọ́ ọmọkùnrin anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadith rẹ̀ anabi ní kí ẹnì kọ̀ọ̀kan yín kó mú okùn kó wá lọ sínú gbó kó wá lọ lè tẹ́gi bám kó wá di kó wá lérí kó wá gbé lọ kó lọ tàá kó fi gbọ́ bùkátà ara rẹ̀ ìyàwó jẹ ọmọ jẹ èmi náà jẹ èmi náà sọ ń ti bá ń sàwò ànábì ni ó lóore fún ju kó máa béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ kó máa tọrọ owó káàkiri lọ àtọ́ wo àwòmọ̀dà ẹ̀wò wọ́n fún wa bí wọn fún o ànábì ló lóore jù lọ ọ̀pọ̀ èèyàn láwùjọ ní ìsìn kò ní ṣiṣẹ́ kò ṣiṣẹ́ náà ní ẹ̀dàkùn tí ò ṣiṣẹ́ láwùjọ tá a wà yín ẹ̀ kò ṣiṣẹ́ àbí kò sí tó ń wá nítorí ká máa bí kún un ẹ̀ kò sí irúṣẹ́ ń wá ní

yóò sàǹfààní fáwùjọ yóò sàǹfààní fámìlì rẹ̀ kọ́dà yóò sàǹfààní fáwọn tálíkà yóò sì àǹfààní fáwọn tálíkà nítorí pé bó bá ti kórè oko lẹ́sẹ̀ kan náà ni yóò yọ zàká tí ó fáwọn tálíkà ń bẹ ìyàwó rẹ̀ ó jẹ ọmọ ó jẹ ń bẹ kọ́dà yóò tún ta yóò tún ta ń bẹ tí ó fi ṣe kíni tí ó tún fi gbọ́ bùkátà mi àmọ́ eléyìí ní ti báyìí ó wa iṣẹ́ ìjọba iṣẹ́ fẹ́dúrà kò sí sẹ́ni kọ́dà mo ti kọ́ abilijẹ́sán káàkiri káàkiri fáadìsí kò jẹ́ sí nǹkan kan so àwọn èèyàn sì ń bẹ lóko tí wọ́n ti ṣe oko tó yẹ pé iṣẹ́ oko Allah subhanahu wa ta'ala máa fi sànù wa ni kékeré wọn máa dáko kó mú ẹyọ kan ọkà bàbá ẹyọ kan kó fi sílẹ̀ lẹ̀ wo iye ọkà bàbá tí ó wù jáde níbẹ̀ mú àgbàdo ẹyọ kan sínú lẹ́lẹ̀ wo iye tí ó wù jáde bẹ́ẹ̀ mú ẹ̀wà ẹyọ kan wo iye tí ó wù jáde bẹ́ẹ̀ kí tú bọ́lẹ̀ wo iye tí ó jáde bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí tó ẹgbẹ́ àbá ń ṣe láwùjọ wa tó ń kálukú mójú tó táàkọ́ kan wá síbi kan tó ń kálukú mọ̀ pé á ah, ọ̀nà yìí ọ̀nà tí wọ́n máa rí jẹ tí wọ́n máa rí mímu ibi tá a ti lọ òun náà ni pé ẹ̀kọ́ ìṣẹ̀ríà Islam wọ́n fẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ká kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ẹ̀ ká kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ yóò ti gbélé ọkọ ká kọ́ ọkùnrin lẹ́kọ̀ọ́ kóun náà ó ti wà responsible tó jẹ́ pé tóun náà bá dé yóò máa kálá bí àwọn olùbá ti rí jójà àtọ̀mọ rẹ̀ àmọ́ ọmọ tó bá dàgbà ọmọ tó bá dàgbà lábẹ́ pé kò kàn mí àwọn bàbá sínú kókọ rẹ ni àwọn bàbá àdòǹkẹ́ ẹ jẹun ẹ jẹun kò sí tó kàn mí ọmọ tó bá ti dàgbà lábẹ́ bẹ́ẹ̀ ó rọrùn kó jẹ́ pé wọ́n ọmọ òun ìgbésí ayé lòun náà máa gbé tó bá dàgbà tó ń bá bẹ́ẹ̀ bí àwòsílẹ̀ kò sí tó kàn ọmọ jẹ kò jẹ ọmọ lọlé ìwé kò lọlé ìwé kò sí tó kàn ọmọ lọlé ìwé wò lọlé ìwé kò sí tó kàn kọ́dà ẹlòmíì tó tiẹ̀ burú dé tó bá wá tó bá ti wá kiri lọ ní máa ń bọ̀ wálé yóò ti kọ́kọ́ wá lójú ara rẹ̀ sáná owó ti kọ́kọ́ jẹun bá ń lé olóúnjẹ kan yóò jẹun yóò ra gbogbo ẹ̀ tí yóò jẹ yóò wẹ ẹran tí yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe máa bọ̀ wá ní so èwo lẹ́rí tè ẹ́ èwo lẹ́rí tè ká tọ̀ eré akànnì amáréjì kìnínní náà ni kọ́dà ẹ pin láàyè ara yín ẹ pin láàyè ara yín èmi ó máa rí jà ẹ̀ báwọn <laughs> ẹ wò gábà wọn àwọn ọmọ oṣù máa wò pé ah bàbá wa kọ́dà wọn ò jẹ oṣù gan wọn kàn fi wàhálà wọn ní káwá jẹ ni <laughs> ìyàwó náà máa wò pé ah bàbá yìí máa láàánú bẹ́ẹ̀ ni ó ti ṣe kíni ó ti lọ tọ́jú ara tiẹ̀ ta sogoro àwọn nǹkan báyìí nísìnyí gbogbo ẹ̀ lọ́yẹ ká kọ́ ma wa bọ́ọ̀mù ó ti wà responsible bọ́ọ̀kùnrin ó ti mọ̀ yìí pé ọkùnrin ní máa ń ṣe wàhálà tí ó wà ń tọ́jú ìyàwó jẹ tí ó wà ń tí ó ó jẹ tí ó wà ń ti ọmọ ó jẹ àbíkínà tí ó wà ń ti ìyàwó jẹ tí ó wà ń táwọn ọmọ ó jẹ gbogbo eléyìí ní ti báyìí àtúláàtì ni inú ẹ̀kọ́ tí sẹ̀rí islam ìmọ̀ tí sẹ̀rí islam tó ní ká lọ lè wá wa min al-ulum al-arabiyya nínú ìmọ̀ tó tún yẹ ká tún lọ lè wá ká wá nímọ̀ nípa rẹ̀ ká wá ìmọ̀ nípa èdè lárúbáwá nítorí pé èdè lárúbáwá yìí òun náà ni èdè tí Allah subhanahu wa ta'ala tó fi sọ al kalẹ̀ èdè lárúbáwá yìí òun náà ni èdè tí Allah subhanahu wa ta'ala tó fi sọ alukur'ani kalẹ̀ fún wa gbogbo àwa mùsùlùmí ó wá sí pàtàkì fún wa ká mọ̀ nípa èdè lágbára yìí èyí tá a fi tún ẹ̀sìn wa ṣe èyí tá a fi kírun kírun wa ó fi pé tabaka àwa fẹ́ kírun ní ti lágbára náà láàmú sọ lé ìrùn tàbá fẹ́ ṣe ìkọ́mọ̀ lágbára ni gbogbo àwọn táwọn kàlẹ́ ìrùn lágbára ni tuntun láti wá ní fún wa ká wá ìmọ̀ nípa ẹ̀ nínú ẹ̀kọ́ tí sẹ̀rí àti wàlúù gbogbo ká wá ni wọ̀mínà lè olú mi lè fi sọ díyà kọ́dà inú àwọn ìmọ̀ téèyàn ó fi mọ̀ nípa kátà kárà ṣẹ̀rí àti wà lójú kòkòrò káwá ìmọ̀ nípa rẹ̀ ìmọ̀ kátàkárà bó láti tẹ̀lé yìí bó láti tẹ̀lé yìí ṣẹ̀rí àti wà lójú kòkòrò káwá ìmọ̀ nípa rẹ̀ wàsíyàsíyà wàlhàrbíyà wọn àṣẹrí Islam ó ti wà lóko ká wáyé mọ nípa àṣìyàsíyà nípa ìṣe ìmójútó ìlú ìdarí ìlú ẹ àṣìyàsàtú alìsìlámìyà bá a ṣe máa darí ìlú ní ìbámu pẹ̀lú ìlànà ìsìlámù lásán o kì í ṣe political science. ẹ kìí ṣe ẹ kíná gbókọ rẹ bá a ṣe máa darí ìlú pẹ̀lú democracy ṣẹlẹ̀ o kò sí tó kàn wá pẹ̀lú kò sí tó kàn ṣẹlẹ̀ pẹ̀lú eléyìí ẹ ọba fẹẹ ṣe public admin tó yẹ pé àwọn òfin kan lẹ́wàá gbé kalẹ̀ ń bẹ́ẹ̀ tó yẹ pé òfin tó tako bá a ṣe ń darí ìlú tá à ń sọ yìí báwo la ṣe darí ìlú ní ìlànà pẹ̀lú ní ìbámu pẹ̀lú ìlànà táwọn ní máa wò pé bámbám la yó àwọn òmò pé bí ń pẹ̀mẹ́ lómi kìí ṣe irú eléyìí kìí ṣe irú ìdarí ìlú tá a máa wò ni pé táwọn táríkà bá ti ń rówó tó máa ti rí jẹtán ní múnisìn mo ẹnu ò ní ká wọn mọ́ ẹ máa fún wọn díẹ̀ díẹ̀ ni ìwọ̀nba díẹ̀ náà ni ẹ máa fún wọn tẹ́ bá ti fún wọn ní tí wọ́n jẹ láàrin ọjọ́ mẹ́ta wọ́n tún padà wá tán wá gbà mí kìí ṣe irú ìdarí ìlú báwọn ìdarí ìlú tá à sọ òun náà ni pé bá a ṣe darí ìlú ní ìbámu pẹ̀lú ìlànà súnà anábì sallallahu alaihi wasallam anábì ṣe darí ìlú báwọn sàbí anábì ṣe darí ìlú tí wọ́n fún oníkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ láwùjọ bó táwọn èèyàn méjì bá ń jà bó láti parí ìjà fún wa nínú bá a ṣe darí ìlú ni gbàtẹ́lẹ̀ ìtura mọ́yà ọmọ alágbájá lélẹ́yìn ọmọ alágbájá lélẹ́yìn tó bá ẹ̀ bá a ṣe ṣe ìdájọ́ rẹ̀ o tó bá jẹ́ pé ọmọ tálíkà ni wọ́n mọ̀ bí wọ́n ti ṣèdájọ́ rẹ̀ lọ́nà tí ó bófin mu tó bá jẹ́ pé ọmọ tí èso ọmọ tálíkà tó bá jẹ́ ọmọ olówó nísìnyí wọ́n wà mọ̀ bí wọ́n ti máa wá yí lóríṣiríṣi wọ́n tún máa gbófin kan wá òfin tún sọ báyìí òfin tún sọ báyìí láwọn òfin àdáhùn gbogbo eléyìí nínú àwọn ẹ̀kọ́ tíṣẹ̀dá àfẹ́ ká lọ lè kọ́ ká lọ kẹ́kọ̀ọ́ nípa àsìyásátú al-islamiyya bá a ṣe ń ṣèlú níbàámu pẹ̀lú islam ètò ìṣèlú tiwa táwọn ètò ìṣèlú tí wọ́n ti láwùjọ wa o so eléyìí wípé òṣèlú tí ò bá islam mu ni nítorí pé bá wò ti sọ̀rọ̀ wo bí láwùjọ ọmọ ìyá àtọmọ ìyá wọn ó sì nítorí pé kí ni nítorí àti mi ó di okùn ẹbí wọn ò ní ṣe dáadáa wọn nítorí pé kí ni àti mi máa lépa ẹ̀mí ara wọn káàkiri nítorí gbogbo àwọn nǹkan báyìí nìyí islam ò fẹ́ ká di ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà ẹn kádà àwọn eléyìí àwọn eléyìí wọ́n sọ́pọ́tì àwọn eléyìí àwọn eléyìí wọ́n sọ́pọ́tì islam ò fẹ́ bẹ́ẹ̀ islam fẹ́ ká wà lójú kan ní bàbá yẹn ni tí ó darí wa islam lànà kalẹ̀ fún wa islam ńlá ọ̀nà tí nǹkan tí wọ́n pè ní àṣùrọ̀ ẹ pé àwọn kan tẹ́ ẹ bá rí pé wọ́n já àwọn àgbàlagbà ẹ tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n lẹ́sìrẹ́ǹsì ẹ wá nítọ̀ ẹ wò ó inú àwọn báyìí àròpé ẹni yìí lè ṣe àròpé ẹni yìí lè ṣe àròpé ẹni yìí lè ṣe ẹ bá wa fojú wò ó pé ta ni ká múnu wọn àwọn oníwọ̀n àpéjọ wọn àjíròrò ah, á sábà wò lágbájá yìí á rí i pé hmm, pẹ̀lú tá a mọ̀ nípa rẹ̀ ó ti ṣe báyìí ó báyìí ẹ má jà ṣe báyìí ẹjá tún wọlé yìí wò ẹjá tún wọlé yìí wò wọ́n kàn ní lágbájá yìí òun náà ni a ti kí ni òun náà ni a yàn o ẹ̀sìn báwọn ṣùgbọ́n máa yẹ wílé òní ti báyìí wọ́n yàn án lọ́nà kíni lọ́nà Islam àmọ́ nísìnyí pẹ́sẹ́ntì láwùjọ tá a wà lónìí nísìnyí so ẹni tí èrò rẹ bá ti pọ̀ jù ni majority carry the vote ẹni tí èrò rẹ bá ti pọ̀ jù ni kò bá jẹ́ olè paraku kò bá jẹ́ ọ̀daràn ẹtí wọn ti gbogbo aná mọ̀ pé ọ̀daràn paraku lélẹ́yìn tó bá ti lérò lẹ́yìn tó pọ̀ òun náà ni ó máa jẹ adarí so eléyìí irú sìyásọ eléyìí kọ́lá ń sọ àsìyásọ tú al-islamiyya so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàsínà ìyá àwọn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ islam encourage wa kakọ́ sí ọwọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àwọn iṣẹ́ ọwọ́ ní àwọn nǹkan tí ò tako islam bó láti rán sọ kí mùsùlùmí ó lọ lè kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ bó láti kọ́lé gbogbo àwọn nǹkan irisirisi bó láti tún fáànù ṣe bó láti gbogbo àwọn nǹkan irisirisi àwọn tá a mọ̀ ní iṣẹ́ ọwọ́ bá ṣe kankan bá ti tún lè ṣe bá ti tún bá ti lẹ táìsì gbogbo ẹ̀ náà ni ìsìlámù ẹ̀ ń kọ́lé jù wa kí mùsùlùmí náà lọ lè kọ́ kóbá lè kọ́mọ́ kóbá má do oníbàárà láwùjọ kí wọn náà lè dá dúkún rẹ kó lè máa jẹ kó lè máa mú lọ́nà halal ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ní tó wà láwùjọ tó jẹ́ àwọn ti halal yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn ẹlòmíràn máa wá rí téèyàn bá ti kéwú ẹsẹ̀ báwọn nìyí kò yẹ kó lọ kò yẹ kó ṣiṣẹ́ mi mà á àdúlé kéwú tó lọ ẹsẹ̀ bá àdúlé kéwú tó lọ ní ti wọn lẹ táyì ẹ ẹni kéwú yóò tiẹ̀ lálùbáríkà wàláì àdúlé kéwú tó kéwú ní ti wọn gun márúwá àdúlé kéwú tó kéwú ní ti wọn gọ̀ kadà àdúlé kéwú tó kéwú ní ti wọn lọ ní ti wọn roko ẹsẹ̀ báwọn nìyí wọn wà á máa ṣe kí ni wọn wà á yẹ ẹyẹ gbogbo kí ni yẹn tó jẹ pé ẹni tí ò bá nìkan ṣe ojú ó tì í kí ló burú bíi kó jẹ́ pé àfa káwa ní ah, àfa ń bọ̀lẹ̀ lọ àdarí ah, oko bọ̀ ni ẹ̀sìn bá mi anabi sallallahu alayhi wa sallam ẹ bá anabi dára jẹ fáwọn ará maka anabi dára jẹ fáwọn ará maka anabi sowo ó bá yẹn sowo ní ntàfínra ní ìwà aráfa lọ́jà ni wọ́n á ní bọ̀lá fa lọ ah, bẹ́ẹ̀ ni? àfa àtàwù ni òní lọ́jà sùkàndá <laughs> ẹ̀sìn bá mi àfa ẹ̀sìn bá mi ẹni tí ń sọ fún yín pé tí wọ́n lanu ní ìsìkà àfa wa ń lọ ọjà tí wọ́n ń lọ ọjà ṣáájú tí wọ́n ń ṣe kíní ẹni tí ń sọ bẹ́ẹ̀ nísìnyí tẹ́ bá bèè lọ́wọ́ ṣe pé mo ìyàwó rẹ̀ wà òun náà sọ fún yín pé ìyàwó mi lọ́lọ́jà alápá tẹ́lí pé tí wọ́n ní kó fi wẹ̀ ló gbé mu ẹ́n ní tí wọ́n ní ó fi wẹ̀ òun náà ló gbé mu torí pé òwú ọlọ́yẹ kó wà lọ́nà alápá òun ìyàwó rẹ̀ wà lé ọwọ́ alẹ́ ní tó ṣe bó kó ṣe ìṣe ọwọ́ ṣe kó ṣe ìwọ́ ṣe kí ni òun tún èyí tó máa ń ṣe náà ni pé kó kàn gbégbá jálàbí nígbà tó ti jáde lé kí ó ṣe ah mo ti parí tàwọn jí mo ti parí sanawi ah èmi náà ti dà fáànù kí ló kù kí n máa dá yẹn lóun ló kù kí n máa dá àlejò lóun ló kù so òun ló pọ̀ láwùjọ wa ó tẹ̀ gbólé ó eh, eh, ah, ẹ ẹ kínákó kọ̀ èkó tẹ́wọ́n ti máa wí wọ́n ló tó èkó gbólé ó gbọ̀lẹ̀ èkó gbólé ó gbọ̀lẹ̀ ẹ̀ ni wọ́n bá ń lẹ́kọ̀ọ́ tó bá ti parí ìdí ẹ̀dìbà nígbà tí ó bá yá nígbà tí ó bá ti sàárì sí ayọ́kàn ló ń wálé ni ẹ bá rí yóò bá wa gbádá kẹ́mbẹ̀ ẹ bá rí yóò bá gun mọ́tò ńláńlá jìnkò yóò bá gbé mọ́tò káàkiri àwọn ìjàngà kí ló dé kó mọ́ wa ẹ̀dìbà kí ni ìṣẹ̀lẹ̀ kò ẹ bá rí kò dálé kéwúlẹ̀ o kéde kó dálé kéwúlẹ̀ ti kọ́ ma dédé kéwú kò ó ní pé níbo ni níbo ló gbolè tó gbọ̀lẹ̀ jù ẹ̀sìn báwo ni ìgbà gbogbo eléyìí ní ti báyìí kèé ṣe ru kèé ṣe tẹ́ ẹ ti báwọn níbi káwá sọ pé iṣẹ́ kí ni ṣe ah iṣẹ́ àfa ni ṣe iṣẹ́ àfa ni ṣe tó sọ́mà ti lẹ́yìn iṣẹ́ àfa a má ti kẹ́fín àyè ká má kẹ́fín sí ẹ ti báwọn ẹ béèrè pé kí ló kọ́ ilé kéwú títí ń kọ̀yàn kéwú àbí iṣẹ́ àfa ni ṣe kí ló kọ́ ilé kéwú wọn títí ń kọ́ ọmọ kéwú wọ́n yẹ pé ń kọ́ ọmọ kéwú náà ní lóòótọ́ ẹ̀hẹ́ agbọ́ àmọ́ iṣẹ́ àbá àti ṣe kì í ṣe pé ń ọmọ kéwú èyí sá àwọn tọmọdún láwọn lọ́mọ kéwú tí wọn ọmọ ní wọ́n ọmọ lọ́lé kéwú mi àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n fọmọ wọn pé ọ̀bà fábà yìí owó tún wá mi iṣẹ́ tó òun náà ni bá pápá rí bá òbí tó bá gbọ́n dáadáa yẹ kó lọ lè mọ́ ọmọ rẹ̀ báwọn ni fọmọ ẹtí lè rẹ kó máa lọ lè kó jẹ́jẹ́ ẹ̀ ń kó lè fọmọ ẹtí lè ké bá tètè pé bọ́dì ló wà kéde kéwé wà bọ́dì lọ́dọ̀ àbáyé ilé kéwù mi gangan lòó tó wà lọ lè ẹ̀rọ lọ ọmọ òsì tọmọ bá wá dé yóò tẹ̀ wá sí kìnìún wà á sùn sí ẹsẹ̀ ẹ̀ á lọ hàn mí nìyí ó hàn one thousand kìnìún kan ní ti káwó tó bá tí o bá pé òwòrán bá pé ẹsẹ̀ bá yóò hàn ọba hàn yìí tí ó hàn tán ọ̀yà lọ lè gún kìnìún ọ̀yà lọ lè jó kìnìún ọ̀yà lọ lè kìnìún kan yóò wá ti ṣe eléyìí so owó òbí tó bá fi irú ọmọ rẹ̀ sírú eléyìí wọn so irú òbí wọn ń fọmọ rẹ̀ ni o ń sì ń lálà sí àlìkíyàmọ̀ ọmọ rẹ̀ ni wọn bá kẹ́kọ̀ọ́ nípa kéwú kó lọ lè kẹ́kọ̀ọ́ Qur'an kó lọ lè kẹ́kọ̀ọ́ sunnah nabi sallallahu alayhi wa sallam nílé kéwú tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kìí ṣe pé ilé kéwú tí wọ́n ti dá mọ́ta sí ẹ̀rú ṣe pé ọmọ náà fún ẹ̀rí fìyà yóò máa òun náà ti máa dé lọ́kàn kalẹ̀ pé tọ́ kóun jáde báyìí dé nígbà tí ẹ̀ fi kí ẹ̀ ṣe freedom ẹ̀ ṣe àbí bàtẹ́yìn ṣe fídọ́ọ̀mù télọ̀ àbí bàtẹ́yìn bá ṣe fídọ́ọ̀mù makaríkì lápèjúwe nísìnyí ṣe pé ọmọ yẹn ni ó ti máa ní lọ́kàn pé á ah, ìfìdí báyìí dé kémi ní o bẹ̀rẹ̀ kí n wá ní sẹ́ni bẹ̀rẹ̀ sẹ́ni nítorí ní o ti máa ní lẹ́mìínú á ah, ń parí báyìí dé nǹkan tó kù ni pé káṣe kí ni kí n kàn bẹ̀rẹ̀ kémi ní o kàn bẹ̀rẹ̀ kí n máa yíwọ́ padà ní kí n máa pa ọ́dà ní so eléyìí iṣẹ́ kọ́ leléyìí wò iṣẹ́ àfáà wọ́n máa ní iṣẹ́ àfáà ní í ṣe á ah, ìgbòdo ti ń kọ́ ọmọ ilé ẹ̀kọ́ ìwà tó wáyé kó nǹkan kéwú ni àbí máa límù ni ọ́n lè kílé ìwé kan tọ́ àwọn òkúta àfa rẹ lẹ́yìn àmọ́ sí àfa rẹ òun dá ẹlẹ́jọ lóhùn òun ṣe gíní tọ̀ wọ eléyìí ní ti iṣẹ́ àrọ́mù ni o. bẹ́ẹ̀ bá bá tọrọ ọmọ tọ́lóhùn fẹ́ fẹ́ ọmọ yín ẹ wá béèrè pé iṣẹ́ kí lọ́kọ rẹ ń ṣe wá níta àfa lọ́kọ ọ̀run ṣe ẹ wá di dáadáa o ẹ wá di dáadáa tó bá jẹ́ pé iṣẹ́ àfa tó ní iṣẹ́ kí ni ọkọ rẹ àwọn àlejò máa wọ́kọ̀ wá obìnrin míì wà láì tóbìnrin míì mú mára lábẹ́ àwọn jálàbí wàláì obìnrin mímú mẹ́wàá mára obìnrin olóbìnrin yóò ti dé sàbàbà lẹ́kọ̀ọ́ ẹ̀rọ sábà wà lé sàbà wà lé ìyàwó náà ti ara ẹ̀kíùsì wọn yóò ẹ̀kíùsì yóò àjòkó wọn àmọ̀ òjò ẹjọ́ ẹlẹ́jọ́ ẹjọ́ ìyáálé rẹ̀ ẹjọ́ ìyáálé wọn gbẹ yóò ẹjọ́ kábàáyì sọmọ mi kábàáyì láti ti kábàáyì láti ti ló sì jáde èmi ti rẹ́yìn báwo rí pé ìyàwó ẹ̀ máa ń sọ ni pé tọ̀ ìyàwó ẹ̀ máa ń sọ wàláì ìyàwó rẹ̀ máa ń sọ nípa ah, wàláì àwọn kan gbà tú láti pé tóun bá bí ọmọ obìnrin òun lè tọrọ kó fẹ́ fà láyé o wàláì ìyàwó ẹ̀ máa ń sọ pé òun ò lè gbà tóun bá bí ọmọ obìnrin kó wá fẹ́ àfa nítorí pé kíni nítorí àfojúrí nítorí fojúrí ni ẹni bá fi sí <laughs> ìdí fojúrí ni obìnrin olóbìnrin ó ti wá tó ẹgbẹ́ni tó ní kíní la obìnrin kó ti wá dé nísìnyí báyìí kí obìnrin tó nílé kó wá jáde fún yóò wá jáde lẹ́wà jọ wà nílé ẹwà sára ẹ kaba ilé ṣe kaba ilé ṣe kaba ilé ṣe bí ó ṣe wá ní wọn bá mú àwọn kọ́sọ́mà nù tí àwọn bá ti wá sọ̀rọ̀ ju òní jẹun nù ẹ̀sìn bá tó ní òun kú ní òpétọ̀ bí táwọn ti ń jẹnu obìnrin míì àlàbọ̀ ó padà wá jẹ́ òkú kọ̀kọ́kọ́ máa lá tẹ́lẹ̀ yóò kọ́kọ́ máa ṣe bákan ṣe bákan nígbà tó yá nígbà tó ti di pé wọ́n ń gbádìí wálé ẹ̀sìn bá wọ́n gbẹ́ra wálé <laughs> pé tọ àbá kò sí kíní mẹ́lẹ́ báwo tọ ọ̀dà ráìsì ní òun náà ti wá rò pé tọ á máa ba yìí lọ ni ibi ayé bá ti bá ní àti jẹ kójú bá rọ ẹ̀yà ti máa tọ̀ ara mẹ́sẹ̀ máa wí <laughs> so yóò wá rò pé àti wọ́ àti òun náà máa wá jẹ yóò máa wá mú nínú ẹ̀ so òun náà lànà bí sọ pé àwọn táwọn bí sọ ni pé wa mat'amuhu haram wa mashrabuhu àwọn tá à ń sọ yìí jíjẹ wọn haram ni wọ́n jẹ sẹ́nu owó jálàbí owó haram ni ní ti mu sínú haram ni aṣọ tí wọ̀ sọ́nu haram ni ètò ìpọ́nà tó ti rí ọ̀nà haram ni ọ̀dà ìtọ́mọ wọn gan ni wọ́n ti ń tọ́mọ haram ni wọ́n ti ń tọ́mọ owó haram tí ó bá sanwó léwe owó jálàbí náà ló ń sanwó léwe tí ó bá ra fọ́fọ́ ma owó jálàbí náà ni tí ó bó tí ó bá ṣe owó jálàbí náà ni ọkọ̀ tí ń gùn owó jálàbí ni ilé tí ó kọ́ ti ń gbé owó jálàbí ni òun gangan fún rẹ̀ títí bẹ́ẹ̀ ó ti wá di nǹkan èèwọ̀ fún rẹ̀ gan nígbà tó jẹ́ ó jẹ ìwọ̀ sínú ó tún wọ ìwọ̀ sọ́rùn ẹ̀jẹ̀ bá rí gbogbo nǹkan ẹ̀ ń mí ìwọ̀ sínú ìwọ̀ náà ní ń mí jáde látẹ́gùn ṣùgbọ́n òní wúrẹ́ ní òòtẹ́ wá ní ibi ìwọ̀ gan fún rẹ̀ ṣùgbọ́n eléyìí òun ló wá pọ̀ láwùjọ wa tó jẹ́ pé àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n níṣẹ́ lápá yóò kẹ́ ló ń kéwú wáyé òun kà ti kéwú tíẹ́tíẹ́ kan ìwé ẹ̀ bá ní wáyé mọ́sálà kan ẹni wáyé ojú ọ̀rẹ́ sìnkàn tó dàrú wàláì kò ní mà ìkíní kò dàrú mọ́ ọ̀rẹ́ sìnkàn ẹ̀dá kò ń kírun àwọn tó tẹ̀ súnmọ́ dẹ̀ndẹ̀lẹ̀ ẹ̀dá kò ń kírun ìtàn báyìí wá ṣẹlẹ̀ sí mi ètò ìbá kò ní mà kò sí ọkọ̀ wọn rẹ pé ojú ó tì yóò kàn wó pé ah kàkàkí ilé okú ilẹ̀ ó sàá ni yóò kàn wí kankan fún yín ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti dá ẹ̀sìn mẹ́lòmí lójú látàá pé wọn ò mọ òsì yóò kàn wí kíní kan fún ni ìyíwò sì máa fi tẹ̀sí lọ bẹ́ẹ̀ so àwọn eléyìí wá pọ̀ láwùjọ wa tó jẹ́ pé kíni nígbà tó jẹ́ pé àwọn ìmọ̀ tí ìsìláàmù ti wá lójú kòrò pé ká kọ́ ẹ̀kọ́ tí ìsìláàmù ní akọ́ wọ́n kórìíra ẹ̀ wọ́n kórìíra kákọ́ káfíńtà wọ́n kórìíra kákọ́ rìwáyà sásìndé rìwáyà wọ́n kórìíra mẹkáníìkì iṣẹ́ mẹkáníìkì wọ́n kórìíra iṣẹ́ kákọ́lé bíríkìlẹ́yìn wọ́n kórìíra kásùkú ṣètẹ́lọ̀ gbogbo àwọn iṣẹ́ yìí wọ́n kórìíra owó òtúnlélógún kan lè dáko wọ́n kórìíra ẹ̀ bọ́n ṣe wá kórìíra rẹ̀ yìí àwọn iṣẹ́ tẹ wá kórìíra rẹ̀ yìí àwọn náà lẹ́ẹ̀mọ̀ ẹ̀sẹ̀ nìkan ká máa wá dọ̀ yín ká máa wá bá yín pé kọjá wa ó yá ẹ̀sìn bá mi ṣe bá àwọn tí wọ́n lè bá wọn pé kọjá wa ó yá àwọn Yorùbá ní agbéko lájà kò tó tẹni tó ṣe kí ni tó gbà á ẹni tó ṣí epo gbé lórí àjà sẹ́wọ̀n pé bó ṣe gbé kò ni tí ó gbà á lọ́wọ́ rẹ̀ yóò fi ni yóò àsọ̀kalẹ̀ padà pẹ́tọ̀ epo kò tó tẹni tó bá gbà kalẹ̀ wọ́n tó bá ní tó ṣe bá yín náwó rẹ̀ kalẹ̀ tó ìwọ gan aláburú ni ọ. tó iná ló fàá pé pé àwọn wọ̀nyí yìí à ókè ọ̀rọ̀ yìí tẹ̀ bí wọn bí ẹ̀bí àwọn tí ń lè bá wọn. pẹ̀lú àwọn tí ń lè bá wọn tí àkídà alùsùnà ọ̀jẹ̀mọ́ àá tó bá nílẹ̀ lọ́kàn wọn kí wọ́n lágbọ́ yé ní tó ba ẹ̀sìn wọn jẹ́ kí wọ́n lágbọ́ yé ní tó kù díẹ̀ káàtó tó yẹ kéèyàn ó ṣe inú ẹ̀sìn kí wọ́n lágbọ́ yé pé bí ẹ bá níṣòro níbo lèèyàn máa sá lọ pé oníṣòro níṣìbo ló sá lọ òun wá nǹkan níbi wá wá wá wá ibo ló wà lọ téèyàn bá lágọọ iye gbogbo ẹ ní gbogbo àwọn táwọn sọ yìí sí ilé wo dáa ni ọjà òní wá ẹsẹ báwọn ní òní sọjà tí o bá ti sọjà wàláhì ìjọ tì wọn jáde nù ìjọ tì wọn jáde nù bí o bá ti sọjà yóò kàn án ronú pé a ah, wọn là gbé bí nǹkan tí wọn lè yí bó ṣe fìlà ní o máa fọ àlàmọ àwọn afọ ní pé tọ ẹjẹ máa fọ fìlà ẹjẹ máa fọ sọta ẹsẹ báwọn ah, ẹjẹ lè kọsẹ̀ kan èsì báyìí nítorí pé àkàmọ́ fọ́ bìlà àkàmọ́ fọ́ tó ta yìí nìsín àwọn iṣẹ́ express lélẹ́yìn kò ní pẹ́ tó fi mọ́ tí bá nílé kọ́ káfíńtà nìsín ìjọ ní tó mọ́ ẹ̀ tọ́ yóò wá wá iṣẹ́ kan wọ́n padà wá iṣẹ́ kan wàláì torí pé àwọn náà ní àwọn náà wọ́n máa wọ́n fẹ́ kí káwọn máa jẹ káwọn máa mú ẹ̀sìn báyìí nìsín wọn ò ní fẹ́ kébi ó pa àwọn tú láàṣì wọ́n padà wá iṣẹ́ kan dé nígbà tó kálukú bá ti dẹ́yẹ sí wọn láwùjọ tí ò bá dọ́dọ̀ wọn tó fẹ́ ṣe ìyàwó ọmọ rẹ lápèjúwe ọmọ rẹ fẹ́ lọ́kọ nígbà tó ọmọ rẹ fẹ́ lọ́kọ o ṣe istikhara tá anábì ni o ṣe anábì ni o ṣe istikhara ètò bá ṣe istikhara àdúrà yìí anábì ti kọ́ wa kọ́lá àti ìṣe pé wà á lè bákà fún kọ́bọ̀ ṣe ìwọ́n náà ni yẹn náfìlà alákà méjì kò ìṣàdúrà ìfúnra rẹ o ò sì ní lásọ funfun ò ní lásọ dúdú ẹsẹ̀ bá àwọn ẹ̀sìn o ò ní rí kankan àdúrà yìí tó bá ti ṣe tán èyí tó bá dáa ọlọ́run ó ti kẹ́mi rè ó mí nì síbẹ̀ yóò darí ẹ̀mí rẹ̀ síbẹ̀ ó wà máa ṣe kí ni ó máa bá a lọ. báyìí pé nǹkan yẹn ò ní dá ọlọ́run ó mọ̀nà tí ó gbà ṣe é tí ọkàn rẹ̀ ó fi kú ọmọ ẹ̀ àbí tó yẹ pé nǹkan yẹn kíní kọ́kàn yí padà ní ọba pàájì. tó eléyìí wọn làná bí kọ́ wa tí gbogbo aláwùjọ tá a bá ti mọ nǹkan tí wọ́n ń pè ní ìsìkára yìí tá a mọ tí wọ́n ń pè ní àdúrà ìsìkára yìí wàlúwàá yìí ẹ̀jẹ̀ bá eighty percent nítorí kí náà ń bá lọ́dọ̀ wọn kí ni tí wọ́n bá lọ́dọ̀ wọn ẹ ọmọ mi wọ́n fẹ́ lọ́kọ ẹ̀jẹ̀ bá wọn yìí mo fẹ́ mo fẹ́ lọ́rìn àjò dé lọ àbí má lọ àbí tó bá ti ṣe ìṣe kára rẹ wọ́n ẹ̀kọ́ kan rẹ ti lọ má lọ náà nù yìí tí bàbá kan wàá jòkó lé èsè ló sèfì kò mọ kò sí àkòtí ẹ̀mọ́ nábí tó ń lọ ẹtí èsè ló sèfì ọ́fíìsà ó wàá bẹ̀ lọ ẹ̀kọ́ bàbá ẹ̀dákun tọ́nà dáa ẹ̀dákun tẹ́ ń lọ ibi tó jòkó yàrá rẹ o bẹ́ẹ̀ ibi tó ń tábù lọ kò tẹ́ ẹ̀mọ́ náà rárá ẹ̀dẹ̀ báwo ni ẹlòmíì ní ti bàbá sọ fún pé máa lọ ó sì lọ kò dé má ó là lọ dé ọ̀nà bòmí tó yẹ pé lójú ọ̀nà bá sùn ti táwọn èèyàn rọ́nà bẹ gbà nígbà tí gbọ́rọ̀ yìí kò mọ̀ fọ́nà bẹ yẹ ti sùn ti táwọn èèyàn lè rí bẹ gbà ọ̀nà ni wọ́n ti gbà wa lọ lè bá pé gbogbo àwọn nǹkan wọ̀nyí wàláì àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ náà ni tó dẹ̀ jẹ́ pé ní ṣe wọ́n ń ṣẹlẹ̀ yìí wàláì àwọn èèyàn sì torí ẹ̀ tí wọ́n ti ronú kán sì jáwọ́ lẹ́yìn wọn. tó anabi sallallahu alayhi wa sallam anabi ti sọ fún wa anabi ní àwọn oníjàlábí tẹ rí wọn àwọn tó máa ń yẹ nǹkan wò tẹ rí wọn anabi ní òdodo kan tíṣe ìtọ́ni bá rí gbé wá fún wọn tó lè jí ń bọ́ láti sánmà bí ti ń sọ òdodo kan tó bá ti jí gbé wá wọn yóò wá gbé wá fún wọn tó bá ti sọ sí wọn létí wọ́n wàá fi ọgọ́rùn-ún rọ́ wọ́n wàá fi kún un ẹyọ kan tó bá ti wá ṣẹlẹ̀ ńjọ́ kan òun náà ni ṣètánì wa da ojú ọkàn yín sí tó bá wá sọ nǹkan ọgọ́rùn-ún fún yín tí ò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀ tí ẹ̀ ní wò rárá ó sọ kò rí bẹ́ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí òun ni wọ́n ti sọ nǹkan fún un ah, bí nǹkan báyìí tí ibi tó ń lọ yìí o má ń lọ o tó o bá lọ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó wá rí i pé àwọn tó lọ́ọ̀nà ẹbẹ̀ wọ́n ti láti dẹ́

haa pẹ́tọ̀ ẹ̀ yóò wá mú nǹkan wá pẹ́tọ̀ mo wá dúpẹ́ fi fún bàbá tó bá ti bàbá ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì fún tí ò ní rí bẹ́ẹ̀ àmọ́ alákọ̀ọ́kọ́ tó ti ń fi sí oníwà àmọ́ rẹ̀ pé ah, gbóná gan ẹ̀ <laughs> ti bá ń púpọ̀ ẹ wá máa wo ẹ máa wo ẹ máa wo ète wọn tí wọ́n máa ń lò fáwọn èèyàn èèyàn tó sọ fún ọ pé ilé ìta bá ti ṣe á ah, tó bá ti wá ẹran tó bá ti rẹ ẹran dúdú tí ò lámì tó ṣe á ah, ìjẹ́ ti parí nù ọ wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n kó jẹ lápèjúwe ọ wá ní ohun tí ẹ̀fẹ́ kan béèrè lọ́wọ́ wọn ọ wá gba ẹ wá gbowó ní bíríbí lọ́wọ́ rẹ̀ ẹ wá ṣe ẹṣin ogun ẹ̀sán ní ah, ó ti parí nù wọ́n àti ó di ọ̀sẹ̀ tó lọ báyìí dé mọ́tò tó gbé kọ́ọ̀pù wá bá a pẹ́ tọ̀ <laughs> èpè kóòtù ya o ó ń ah a bàbá mo mọ̀ tó ti rí ìwé ọ̀dà ọ̀dà ṣèṣe má bọ̀ ṣèṣe má bọ̀ ó tún lọ́nà bòmí ìdáàtún gbé gbà sẹ́wọ̀n pé ibẹ̀ ń ló ti yẹ kó fura kó fura pé ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ẹ̀ pé á gbà òun náà ní bẹ́ẹ̀ yìí ó yẹ kó jìnà ni àmọ́ nítorí pé kí n nítorí ṣètọ́n ṣètọ́n ní jẹ́ kí wẹni báwọn kó òun rọ rárá ìfẹ́ bí wọ́n wí kan fún mi lánàá kúkúrú àwọn kan báyìí wọn a máa ìwòrí ni wọn máa ń lò ìbẹnu wọn tí wọn lo àjẹnú ṣe pé wọn ti bá àjẹnú dòwò pọ̀ ni àwọn yìí ni wọn lágbára jù wọn burú jù wọn ti bá àjẹnú dòwò pọ̀ tó jẹ pé wọn ti àjẹnú ti àjẹnú ti fún wọn ní ó ti sọ tí wọn máa ṣe fún wọn àjẹnú lè ní káàdùn bí wọn máa wẹ̀ jẹ́ náà táwọn ọmọ ìjẹ́ náà ní tó bá ti fẹ́ àmà ṣe fún ọ àjẹnú lè ní káàdùn bí wọn máa ṣe ẹnìkan sọ̀rọ̀ kan fún mi àwọn arábàdàn ni ó lẹ́nìkan kan náà ní gbogbo owó ló ṣe ni iná wá fún ni pé kò sáré jẹ̀nu fún pé kò gbọdọ̀ sáwájú òun wọ́n ti wá rí pé ẹnì yìí táwájú ló sáwájú òun yóò sáà máa yóò máa ó wá kan ni wọ́n ti ti síwájú kókó kí mo ní oṣù àwọn kí ló ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá mọ̀ ẹ́ kí wọ́n súnmọ́ láwọn tí wọ́n mọ̀ sí àwọn aburú tó ṣe wù àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ oyè pé à iṣẹ́ tó ṣe ìpè bó ṣe wà ó tí o bá fi lè kó bó ṣe wà ó bó ṣe ṣe aláwọ̀ àgbà wọn nìkan ó ti rí àwọn kan tí wọ́n ń gbé kó síbọ̀ lọ́kàtà báwọn ẹ̀jẹ̀ bá kò gbọ́dọ̀ kí òun já tó bá ti já báwọn níbi tọ̀ ó parí nù ẹ̀wò kan báwọn tọ̀. gẹ́gẹ́ náà ẹnìkan náà wọ́n ní wọ́n tẹ̀sí ìdán ṣe fóun ní pé wọ́n ní kò gbọ́dọ̀ dé kò gbọ́dọ̀ kọ́ kò gbọ́dọ̀ gún ilé pẹ̀tẹ́ẹ̀sì kò gbọ́dọ̀ gún eré ilé ilé dákúlé pẹ̀tẹ́ẹ̀sì náà gún bẹ̀. tó ẹ lẹ́yìn pé ṣètọ́n ni ó bá gba ó ti yọ ó ti yọ pé wọ́n ti kí náà wọ́n kọ́lẹ̀ àwọn èèyàn gòkè lọ́ba ìdè bó náà ti gòkè báyìí ó ti bẹ́ẹ̀ jábọ́lẹ̀ fúnra rẹ̀ ó ti kù. àwọn tí wọ́n tún wá mọ̀ nípa rẹ̀ tí àwọn ìwòlé ṣé kí wọ́n mọ̀ nípa ara wọn àwọn náà ni wọ́n ń fa àwọn èèyàn rò pé à ibi ó ṣe nǹkan ìwọ ni ó ṣe nǹkan ìwọ ni nítorí pé naam naam naam tọ̀ tó wọ́n ní tọ̀ wọ́n yíhun yíhun jẹ kéré yíhun àyíhun pọ̀ dáadáa láwùjọ kéèyàn kówó jẹ ní ti báyìí kọ́dà àwa máa àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n tún bá yín ẹ bà géèmì lórí kíni lórí ìlólókó jẹ ká ẹ hundred million náà ní bàbá so ṣe tọ́lá ti mú fifty million wá bẹ́ẹ̀ tó wá fẹ́ bọ́ bẹ́ẹ̀ wọ́n dúnadúrà lórí ẹ̀ o lè gbé o lè gbà wọ́n dúnadúrà lórí ẹ̀ ní pẹ̀tọ̀ lọ́lọ́ àwọn tọ̀ mo ti fẹ́ ná mo ti fẹ́ náwó yìí tán ọ̀dà lè wá twenty million wá wọn bẹ bẹ́ẹ̀ ó jẹ́ pé àwọn táwọn sọ yìí nìsín àlùjọ̀nú ni wọ́n ń lò kọ́dà yín bẹ́ẹ̀ ni wọ́n táwọn yóò tún máa fọwọ́ sọ̀yà pé èjò àìrí kójó nǹkan ẹ̀sìn báwọn nìsín ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ́ o pé àwọn láyé kọ́dà kò ní jó nǹkan kọ́dà kò ní hàn tú kọ́dà kò ní ṣe kíní kan yóò kàn ní sọ tẹ́tẹ́ báwa náà ní ọ̀dà ẹ̀ máa lọ rí bẹ́ẹ̀ àdúrà náà ni wọ́n kàn bá yẹn ṣe ẹ má jẹ́ wọ́n tàn yín o irọ́ ni àwọn yìí wù ní tiwọn ló burú jù tí wọ́n burú jù àwọn tí wọ́n ń jó nǹkan lọ pé pé àwọn tí wọ́n ń jó nǹkan yìí ọ̀pọ̀ ọdún wọn ń bẹ tó pé sáà ẹ̀rọ ni ẹtì báwọn ní ti sáà ẹ̀rọ ni báyà nìkan ló fún ní sẹ́wọ̀n yóò kàn jó òjò ẹ̀ ìmí ìdí ti báyìí ẹlòmíì ń pín gbẹ́rẹ́ sí gbẹ́rẹ́ wọ́n ń la gbẹ́rẹ́ la gbẹ́rẹ́ gbẹ́rẹ́ òkí gbẹ́ nígbà tó dáa ni ìjàmbá ìdí wọn bá tún sa ó tún wọlé ẹtì báwọn ní ti yíò ah, kọ́ sọ́wọ́ tó jẹ́ pé àfàìsẹ́ nǹkan tá àlìjànú ní ose òun náà ni nǹkan yìí òfin rí bẹ́ẹ̀ tó bá ti ṣe tá àlìjànú ní kò ṣe pé báyìí tó máa ṣe nìyí bẹ́ẹ̀ ó máa pa ẹran báyìí nígbà báyìí ó máa pè nǹkan báyìí báyìí lómi wà ló lè jẹ́ pé èèyàn ni wọ́n ni wọ́n máa pa gan nígbà báyìí ẹ̀sẹ̀ báyìí nítorí ó jọ ẹ̀rú alẹ́ lomi o máa sọ lẹ́nu báyìí pé asàràtú láìka istikfaru kan bẹ ipe istikfaru yìí ìwọ tó o bá máa ń sà dáadáa tó o bá máa ń ṣe istikfaru yìí dáadáa ó máa dúgbò èèyàn báyìí kó o máa dúgbò èèyàn kọ̀ọ̀kan lójoojúmọ́ báyìí ó ní ọlọ́run òsì ní wo bẹ̀ ẹ wò gbọ́dọ̀ iṣẹ́ istikfaru yìí tó o bá ń sà dáadáa tó ń sà lójú méjèèjì kó o máa dúgbò èèyàn lójoojúmọ́ èèyàn kọ̀ọ̀kan lójoojúmọ́ báyìí ọlọ́run òní wo bẹ̀ yóò ní máa lọ náà ni yóò yá ẹni tó bá wá ní àdìẹ ọkàn rò lẹ́yìn tó bá wá gbarú ẹ̀ gbọ́ kí ni aburú tí ó fi lójú láti ṣe ṣé wọ́n eléyìí oníṣìí yóò fi lójú láti lọ iṣẹ́ kó lọ lè wéré òkú ṣé wọ́n eléyìí oníṣìí yóò fi lójú láti mú ọmọ kékeré gan ọmọ tuntun gan kó wá mú kó lọ jí ọmọ ọlọ́mọ gbé àbí kó lọ jí ẹ̀yàn kan gbé kó sì pa á kó fi ṣe tó mẹ́bi ṣe yóò fi lójú kò fi lójú láéláé nítorí pé yóò ti wò ó ìdáni ó ti máa sọ fún pé à ó ti gbàgbé pé ó ti gbàgbé bẹ́ẹ̀ lé ni olùwà pé dé sí parú bẹ́ẹ̀ lé mi so irú àwọn tó máa wá ń ṣe gbogbo àwọn tá à ń sọ yìí ẹ̀wọ̀n níṣẹ́ láìpẹ́ yìí wọ́n máa wọ̀n kan kí wọ́n ní wọ́n lọ lè gbérí òkú àwọn amú wa àwọn ọlọ́pàá mú wa so eléyìí sọ̀rọ̀ ẹ̀yìn má ọ̀rọ̀ tó ti kàkàkà àfidí ni wọ́n ní wọ́n kó wọn làbújá tọ ẹnìkan wà ń bẹ tó gbajúmọ̀ ó ti kú nìsín nínú àwọn tó jẹ́ pàwọn oníjàlábíù náà ni ṣe pé kò sí aburú tí ò sí lọ́wọ́ ẹ̀ àwọn eréṣiríṣi ká sọ̀rọ̀ tí ò dá nípa ànábì kásọ pé anabi ma anabi pé anabi já àtẹjẹ ẹ pé a anabi já àtẹjẹ màláíkà Jibril wa ń gbé àtẹjẹ àtẹjẹ bọ̀ wá bá anabi báyìí so gbogbo ru àwọn ọ̀rọ̀ tí o da lẹ́yìn tí ìgbà tó ti wà láyé òun ni máa ń sọ nínú ẹ̀sìn Islam nítorí pé kí ni ó fẹ́ fi jálàbí nílẹ̀ ẹ wá burúkú ó fẹ́ fi tí o da nílẹ̀ ó wá fi tí ò da ti sára anabi sallallahu alaihi wasallam ó fi dára gbígbọ́ báyìí onígbà tá anabi sallallahu alaihi wasallam anabi èlé ṣe dáadáa pẹ̀lú aisha anabi èlé kò dáadáa láti ṣe pẹ̀lú aisha dáadáa pé kíní yẹn wọn wá ń ba aisha kíní wọn wá ń ba anabi lọ́kàn jẹ́ bí allah subhanahu wa ta'ala ṣe ń ná jìbìrì nù ipe bí malaika jìbìrì ṣe ń gbé àṣìṣe ẹ̀bùn àbá anabi nù láti ipe wọ́n gbà tẹ̀jẹ̀ wa ó parọ́ mọ́ ànábì nítorí kíni nítorí kó fẹ́ fi ògùn nílẹ̀ ó fẹ́ fi ká máa jó nǹkan ó fẹ́ fi nílẹ̀ ó fẹ́ fi ká máa sàtẹ̀jẹ́ ká máa gbé nǹkan sẹ́ríta mẹ́ta ká máa sọ nǹkan máa pa ká máa sọ nǹkan máa dì ká máa ṣe ọgbẹ́ ká máa fi ó fẹ́ fi nílẹ̀ ẹ wá wò ní gbogbo owó ṣe wá ṣe é tó gbogbo wàhálà tí ó padà gbẹ̀yìn ẹ̀ tó bó kú náà ni ṣe gbogbo ìgbà tí kú dé sórógùn ẹ̀ ṣe ẹ́ ìgbà rẹ̀ tó ṣe gbogbo àwọn nǹkan tó wà ní àbí ah, ìjọba fẹ́kẹ́ mìíràn ó gùn ìtàn náà ń bẹ́ẹ̀ ní wọn ní sèwọ́n sì ń bẹ́ẹ̀ ń sin nísìnyí pẹ̀lú wíkúwí rẹ̀ iye òní tó bá fẹ́ fi kọ́jú eré ẹ ẹnìkan ló sọ yìí fún mi jò ní o ní olóhùn gbọ́ kẹ́yẹ̀sì rẹ̀ báyìí ó ní tó bá fẹ́ fi kún ọjọ́ eré rẹ̀ tó bá fẹ́ fi kún ìṣẹ̀mí tó lò láyé tó bá ti wá ta kíní o ẹ́ o ní o máa mú kíní ewé ewé ẹ̀yọ́ lóbi kíní kan o sà wá ní o máa wá ju sẹ́yìn ẹ̀hẹ́n o lẹ́yìn lóbi máa ń so àbí kíní kan ó máa wá ju sẹ́yìn iye ó wà fi háàdì fún iye ọjọ́ eré rẹ̀ ẹ̀wọ̀n kaba wọn èyí tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ti kọ ọjọ́ orí wọn kálukú tá a lò kò ní lẹ́sẹ̀jú kan kò ní lẹ́sẹ̀jú kan ó wà ní Al-Qur'an bẹ́ẹ̀ idha ja'a ajaluhum la yastaqdimuna sa'atan wala yasta'khirun lásìkò kálukú bá ti dé a ní lẹ́sẹ̀jú kan a sì ní lẹ́sẹ̀jú kan à ń lọ nù àmọ́ òun ó ti wá rí ẹ̀yìn olóbe ẹtì bá mi sùn ó sì ti sọ fáwọn èèyàn nísìnyí pé tẹ́lá bẹ́ẹ̀ mi kọjú eré ẹ̀ ẹtì bá mi sùn tẹ́ẹ̀sì mọ̀ pé irọ́ tó dùn pa fún yàn láyé yìí òun náà ní ká sóògùn àìkú fún yàn ògùn pé ò ní kú ògùn tó dùn ṣe jù láyé nù tẹ́ mo fẹ́ sóògùn fún ọ ògùn tí ń ṣe fún ọ yìí ò ní kú lè wá ten million wá tẹ́ẹ̀ pé ẹ nígbà tó bá ti kú nìsín kó ló ti bá mi wíjọ́ mọ́ ẹ nígbà tó bá ti kú nìsín kò lè bọ́ ọrọ̀ jọ́ àwọn jàdàbí ẹnu jàdàbí kan mo ti gbọ́ ó ní ah ó tọ́lọ̀ bá fẹ́ tó àṣírí ojú àlàbí ó ní òun náà ni wọ́n máa gbẹ́sẹ̀ mùíbà wádọ̀ rẹ̀ iṣẹ́ òkun fẹ́ kí a mo fẹ́ fẹ́ ọmọ yìí ká ah, ẹ bá sọ̀rọ̀ kó lè fẹ́ mi sẹ́gbẹ́ àwọn èyí wọ́n ti èyí wo ó yàtọ̀ sí ọ̀rọ̀ òkun tọ́ ẹ máa lò ẹ máa rí sọ nígbà tí wọn kò bá sí ọ ó rò pé tọ ìjẹ wọn ń sẹ́nà ni òkun tọ́ ń sẹ́nà ni àmọ́ wọn tó fẹ́ fẹ́ tọ́wá lọ ní bàbá àkókò ṣe wọn ni ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí pé tọ́ a ti parí iṣẹ́ lórí ẹ̀ nígbà tí ìbá dijọ́ keje ó dijọ́ keje báyìí dé ó bá tún dọ́dọ̀ ọmọ wọn wọ́n tún kò tẹ́lẹ̀ ọlé ní pé tọ́ bá kọ́ra mi lẹ́kọ́ wájú wa ti ta ni ẹni bá rí so a àbá àmọ́ tó lọ nítorí tó tún wí nìyí ẹsẹ̀ bá yìí wù máa yára tó àti àwọn jálàbí dáadáa kò kò dán lóhùn náà ó dà á tún ṣe nǹkan mi wàhálà ìfún mi ti ara mi gbọ́ ọba tẹ́jà kan mi wọ́n jò ní ẹnìkan kó bá wọn sọ ogun ogun fẹ́ náà ló ní bá wọn fẹ́ ìkúrẹ́ ọmọ kan òun fẹ́ fẹ́ nígbà tí òfẹ́ òsèlè fẹ́ lómi àbóbìnrin sáráyé ni ọwọ́ ni kó bá wọn sọ ogun fẹ́ ni wọ́n á sọ fún lẹ́ni fóònù pé tọ̀ iṣẹ́ táwọn ó ṣe yìí ó ní àtinúdénú làwọn ó ṣe iṣẹ́ táwọn ẹ̀mọ́ tán pẹ̀lú àtinúdénú iṣẹ́ tí wọ́n ṣe yìí tán bá ṣe iṣẹ́ wọn tán wọ́n wàá ogun yẹn wọ́n wàá kó papọ̀ mọ́ àwọn ẹlòmíì wọ́n lè fi ìgbín wọ́n lè fi ṣe wọ́n lè fi nǹkan míì ṣe wọ́n lè fi ẹyẹlé iná lẹ́yìn lébi wọn àwọn ẹyẹlé tí kàn máa ń fò káàkiri ṣe wípé ìṣẹ̀pẹ́ nìkan tó ní níbi báyìí bá dọ́jà ní ìjọba lẹ́rẹ̀ yẹlé wọ́n lé ní wọ́n ń tu ẹyẹlé funfun àwọn tó jó wọn nù ẹ̀sìn bá wọn. nígbà tí kò sí náà bẹ́ẹ̀ lé ṣe ni kẹ́ẹ̀dẹ̀ ní ẹyẹlé lọ́jà àwọn ìgbà tó ti mọ̀ fáwọn kò lò sọ máa wá ṣe ọbẹ̀ òtán ìdíjà tìmúdé ló fẹ́ sọ ọ máa wá sọ ọbẹ̀ òtán omi ń bẹ nínú àtìmúdé ló sábà ń ṣe yìí tó jẹ́ pé ọkùnrin wọn gangan yóò wá mú ẹ̀ ṣẹ́nà forúkọ rẹ̀ ẹ eh, kíní funfun kaba yìí ló máa fi ẹ ẹ kíní pé owó ẹyọ kọ kíní wù mí funfun ìmí wà tó pé nǹkan fún kíní lúbúlúbú funfun báyìí òun náà máa ń lò ìmí wà tó pé nǹkan kan náà ni wọ́n jò sábà wá jò wọ́n wà ní kó mú pépà ó gbé kalẹ̀ kó wá tẹ èyí ó gbé yóò tẹ báyìí yóò tẹ báyìí yóò tẹ báyìí ẹ̀jẹ̀ báyìí tó bá ti gbogbo nǹkan tí mo fẹ́ jẹ yìí o èmi lágbájá ọmọ lágbájá tí mo fẹ́ jẹ yìí o bí n bá ṣe ń jẹ inú ìwọ lágbájá ọmọ lágbájá ni kó máa lọ o ẹ̀sìn bá mi ṣe wireless ni ó lò dàbí bluetooth <laughs> àbí wireless <laughs> yóò lò yóò wá transfer ẹ̀ sínú ẹni o ẹ máa gbọ́ wàláì ìmí wà ìtí mo mọ̀ dáadáa ni o ìmí wà tó jẹ́ pé tó wá kọ̀ọ̀kọ̀ wọn tán yóò wá da nǹkan yẹn yóò wá da sínú ntòsè o ìpín ntòsè tó fi ṣe kíní o yóò wá da sí yóò wá ló papọ̀ ma yóò wá da sílẹ̀ lẹ̀ tó bá wá da sílẹ̀ lẹ̀ yóò wá bọ́ ẹ lẹ́sí òwò yóò wá onífọwọ́ jẹ́ o ẹnu yóò máa fi gbé lẹ̀ lẹ̀ bá tí o yóò wá fẹnu bí ẹran yóò máa fẹnu gbé lẹ̀ àbí bí ajá tó bá fẹnu gbé lẹ̀ tán yóò ní inú ẹni òun ẹni tó obìnrin tó jẹ́ òun inú rẹ̀ yóò máa lọ ìdí wọn pè láti inú dé lónìí sòfin ẹni táwọn bá lé obìnrin táwọn bá lé rí láti fún ní nǹkan jẹ wọn a mọ fún obìnrin ní nǹkan jẹ obìnrin náà dé nínú kú ní káàkiri ẹni tó ní fẹ́ tó lè pẹ́ pẹ́ ẹ wá jọ́ nìyẹn àmì kí yóò kẹ́ fi nǹkan tí kò fi fún ọ ó bá mú ọjọ́ bá wọn ní o dáná nù ìmí ń tó jẹ́ pé wàláì tó yẹ pé nígbà wọn aṣọ wèrè ni wọ́n fi ṣe wọ́n wọ aṣọ wèrè

sọ́mọ́ àyà gbogbo mímu tó wà bí àyà wọn wá ṣe tójú rẹ̀ ó fẹ́ tójú rẹ̀ bá fẹ́ wọn wá kọ orúkọ ọkùnrin sókè yóò dájú kọ́sàlẹ̀ wọ́n yí ojú rẹ̀ padà pàtó bá kọ́ wọ́n kọ́ tó ìyàwó wọ́n kọ́ tóbìnrin wọ́n kọ́ ìsàlẹ̀ sọ́mọ́ wá ṣe sọ́mọ́ àti aṣọ òwèrè sọ́mọ́ àti ti dán ó tún lé wọ́n ti tún lé àwọn kan méjì wọ́n fi sí inú aṣọ yẹn tó tó fi wọ́n wá wé wọ́n wá wé pẹ̀lú òwú dúdú àtòwú funfun tó máa wé tán wọ́n wà lọ wá àrò ibi àrò ibi tó máa ti máa ń dáná dáadáa ẹ̀sìn báwọn nìyí àrò ibi tó máa ti máa ń dáná dáadáa wọ́n wà lọ lè gbẹ́ ìsàlẹ̀ wọ́n wà ju sí wọ́n wà dà nǹkan bò ó lópin ìgbà tó máa ti máa ń dáná níbi àrò kí náà bá ti ń kó níbẹ̀ dáadáa ìfẹ́ ọkùnrin wọn náà yóò ṣe kí ni yóò máa kó nínú ọkàn rẹ̀ ẹ̀sìn báwọn nìyí ìwé eléyìí òun náà ni wọ́n pè ní àlàáfù àlàáfù iná ní ká ṣe kí ni ká darí ẹ̀mí ẹni tí yóò fẹ́ràn ká fi àlùjànnú darí ẹ̀mí ẹni tipátipá obìnrin ní o kàn jí lọ́sàn kan orúkọ yóò ti kẹrù ẹ̀ yóò lọlé lágbájá ní sẹ́ ẹni tó yẹ pé tòótì ẹ̀fẹ́ rí tòótì ẹ̀fẹ́ rí lójú tẹ́lẹ̀ yóò sì dandan olùwọ́n fẹ́ tó jẹ́ pé ẹni tí ò nífẹ̀ẹ́ sí omi máa kọ́kọ́ omi méjì mẹ́ta títí ń bímọ bẹ́ẹ̀ kò sí nífẹ̀ẹ́ sí kọ́dà ojú ẹlòmí àpàdà máa là kí o máa wò pé mo lò wúwa yìí tó fẹ́ gbogbo ògbẹ́sẹ̀ ìṣẹ̀mí tí ń gbé báwọn láti gbà oníṣì ìṣẹ̀mí ìdàndáni ẹ̀ẹ́kan ìdí tó náà kàn wá ní alágbájá ah, lọ́kọ̀ ọ̀hún kíní kan lọ́kọ̀ ọ̀hún ẹ̀dí wà àlìjánu ti tọ́nu látàrí rẹ̀ yóò wà máa ṣe é ní ṣe pé wọ́n ń ni tìkínní bá wá tú sílàkàyè rẹ̀ bá wá sí yóò máa wò pé ló sùn bébè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdàkejì rẹ̀ sánpẹ̀ ní àlàáfù ẹ̀ àsọ́ọ̀tù ká darí ẹ̀mí àwọn tó fẹ́ràn ara wọn kó lọ́dọ̀ ara wọn eléyìí náà bẹnu sí àwọn oníjàlábì asọ́ọ̀tù kan kí ni ká síjú ẹ̀mí yàn àwọn méjì ìtajà fẹ́ràn ara wọn ọkọ àtìyàwó wọn ó sì lọ lè sọ́ọ̀tù òun náà ni wọ́n tún máa ń pè ní fìràkù òun ló gbajúmọ̀ dáadáa ní gbólóhùn lọ́rọ̀ sábà ń lò yá àṣà fìràkù fún wọn ni ẹ̀sìn bá mi tó òun náà ń pè ní fìràkù eléyìí inú aburú tíṣe ìtàn

ẹtì bá òun náà ní ìgbẹ́ ó lè jẹ́ gbẹ́ ẹlẹ́dẹ̀ ó lè jẹ́ ìgbẹ́ ìkókò ó lè jẹ́ gbẹ́ kìnnì kan ẹ wà lọ tẹ bá wà hàn kan òun tán ẹ wà orúkọ tí wọ́n ti tẹ́ kọjú síra wọn ẹ wà pẹ́ ilẹ̀ síra wọn ẹ kọ ẹ̀yìn ó kọ́rọ́ síra wọn ẹ wà fi ìgbẹ́ kìnnì ẹ bù sí ẹ wà wé ó kọ́ lọ́hùn ẹ wà bu ìgbẹ́ kìnnì kan sí ẹ wà wé tẹ bá wé táwọn àgọ́ fún ọ ìbọn ni wọ́n ti kọ́ lọ lẹ́jọ́ sí wọ́n wà ní kọ́ lọ lẹ́jọ́ sí sálángá ẹ̀wò tó bá wọ́n ní kó tó bá ti wá yìí pé òórùn bí òórùn ṣe máa ń rùn ṣé fẹ́ gbóhùn rẹ̀ mú wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọkùnrin ó sì máa kórìíra ọkọ obìnrin wọ́n kórìíra ara wọn ni ẹ kàn rí ọkọ àti àwọn obìnrin kàn jí kan kan wọ́n kọ́lẹ̀ lómi yóò tẹ́ lómi yóò lè débi pé yóò kàn jí lóhùn náà ni yóò sọ fífẹ́ ẹ̀bá mú kó wà láì wọ́n pàdánù ní à tó bá ti tó bá wọn ọya ìwọ náà ya kẹrù ẹ̀ mọ́jọ pọ́ tó gbómi eléyìí òun ni tẹ́tí wọn máa ń ṣe bí tí mo ti lọ òun náà ni ọ̀rọ̀ ẹnìkan tí mo gbọ́ tí mo sọ pé ń bẹ́ nìkan sọ̀rọ̀ lórí ògùnfẹ́ nígbà tó wá bá sọ̀rọ̀ tán lérí ẹ̀ ìdí wọ́n ṣe wọ́n jọ tó nígbà tó padà yá èyí wọn bá tó padà padà mo tún ṣe déédéé kọ́ọ̀lù gbà wọn èyí wọn tó wá padà ẹni tó wá padà padà wá ní kò ṣe dá kò dá dáadáa náà ni à à kò dáhùn o <laughs> yìí ni ò dáhùn wọn ni à wọn ni nǹkan tó tẹ̀lé ní pé ẹ ti ọ̀rẹ́ kan wá òun ti ọ̀rẹ́ kan pé pé òun náà tún mọ̀ nípa àwọn ni wọ́n á ròyìn ọ̀rẹ́ rẹ̀ fún wa ó wá ń sọ fún pé tọ́ ọ̀rẹ́ òun tóun sọ yìí obìnrin tó bá yí tó bá ní àbíkó òun fẹ́ àbíkó fẹ́ níbi tó gbóná dé ó fi ròyìn ọ̀rẹ́ rẹ̀ fún so ibi tí mo fẹ́ lò ni pé ibi mo ti lọ ni pé inú nǹkan tí máa ń tú àṣírí àwọn jálàbí dáadáa òun náà ni ọ̀rọ̀ kíni òun náà ni ọ̀rọ̀ ògùn fẹ́ á lágbájá ọ̀fẹ́ kó fẹ́ràn mi ẹ̀sìn báwo so yóò wá ṣe fáá títí ìfẹ́ rẹ̀ eléyìí wọn ni mo tú àṣírí wọn pé èsì fẹ́ kẹ́ gbérú ẹ̀ wá àwọn ẹjẹ bá rùsùn bí kẹ wá gbé tọ ẹ dákun ọmọ mi ẹ bá ń ṣe bí ojú bó ṣe ní wò ẹjẹ bá rùsùn bó lójú bó ṣe ní wò àwọn eléyìí ń kó ṣe dáadáa eléyìí ẹ bá ń ṣe ọmọ mi wá gbéga ọmọ mi ṣe kíní kan gbogbo eléyìí kẹmìrì ogun kó lálàáfíà kó ṣe kíní kan ní gbogbo tó ìkọlọ ní ṣe fúnra rẹ tí yóò sì gbà ń kan lọ́wọ́ rẹ tó ní kó kàn máa dúpẹ́ fóun ni tó eléyìí oríṣi àwọn kílẹ̀mù ẹ̀ tí ẹ wo lágbájá nígbà tá a bá ṣe tán tó wá dé ipò ní wá òun ló gbàgbé wa ní ọ̀rọ̀ ti wá mọ́ nígbà tó fi ń wá tí a mọ local government ó bẹ̀rẹ̀ sẹ́ ó bẹ̀rẹ̀ sẹ́ máa jẹ pa nílé wa nígbà tó wá rí sẹ́nìsìn olóòtú gbàgbé wa mo ti gbọ́ lẹ́rìí lẹ́nu ẹ̀rí kan nínú nínú àwọn jàlàdé ó ní táwọn ọmọ fi ń gba owó lọ́wọ́ wọn dáadáa báwọn òun náà ní pé lórí ìtajà rẹ bá gbà kan kò ní rántí àwọn ọmọ ẹ̀yìn bá mo ní kí ni kó rántí ní kún ẹ̀yìn bá kí ni kí ló fẹ́ rántí ní fún ni àgọ́lọ̀ tẹ́wà ní tó bá ti wá gbàrọ̀ àti àrẹ bá gbà sáńkò ní láti wá mọ́ á ah, àbí ká gba gbogbo dábàá gbà lọ́wọ́ rẹ̀ ká gba lásìkò rẹ̀ so àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn nǹkan pọ̀ léṣiríṣi nínú àwọn strategies táwọn oníjàlábí yẹn máa ń lò láwùjọ ó jẹ́ pé kíláàsì ní fún wa inú tọ́lọ́wọ́ béèrè lọ́wọ́ wa láwùjọ ní tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè kíámà òun náà ní pé ẹni tó bá nímọ̀ nípa ọ̀nà tí ọmọ làkejì rẹ̀ tí fi ń kó sínú tí ò dáa inú aburú tó wá dákẹ́ tí wò ó ó dàbí ìgbà tó pé yẹn ń kọjá lọ ni ẹ wá rí i pé wọ́n ń dáná bì kan àwọn dáná dáná ni wọ́n ń dáná bì kan ìwọ wá kọjá o ti wá rí wọn o wá rí àwọn kan wá ń lọ náà bẹ̀ o wá kọ́ lẹ́nu ojú ká máa lọ ẹ̀sìn bá irú ẹni bá fi aburú ló ṣe fún wa kí ló náà ní kó sọ fún ọ pé àwọn ah, dáná bẹ̀ wo ẹ mọ́ gbà bẹ̀ o irú ẹ̀ náà làwọn náà ń sọ fáwọn yẹn láwùjọ irú ẹ̀ làlàyé tá à ń ṣe fáwọn yẹn láwùjọ nítorí pé ìdáná ìdáná ìmánì ká máa dáyàn lọ́nà ìmánì òun náà dana dáná dáná tàwọn jálàbí àwọn ó da ọlọ́nà ìmánì bí ìmánì ló ti bàjẹ́ so àwọn wá rí i pé a àwọn dáná dáná ìmánì ni o a ṣe wá ń sàlàyé rẹ̀ fáwọn èèyàn pé tọ̀ má lọ bá yí o tó bá lọ bí yí o ó da ọlọ́nà ìmánì rẹ o ìmánì ló bàjẹ́ o ibi tá a ti lọ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ òun náà ní pé nípa ìmá ṣẹ̀ríà Islam àkídàtọ̀ àlùsùnnà wal jàmáà kò tako ìmọ̀ tó bá jẹ́ pé ìmọ̀ tó lálàáfíà rẹ̀ ìmọ̀ tó ti sàǹfààní fún yẹn ìmọ̀ tó yóò fi jẹ́ tó yóò fi jẹ́ tó yóò fi mú láyé àti ìmọ̀ tó yóò fi lójú rẹ̀ tó bá jẹ́ òkúta àti àmọ̀ so àwa ń sàlàyé fúnra wa pé ìmọ̀ kálọ̀ kọ́mọ̀ ń pa bá a ṣe ń jó kan bá a ṣe ń ṣe jálà nígbà tí eléyìí wò sí nùmọ̀ sí ìsìlámù sọ ìmọ̀ àlọ́mù ni ẹnìkan ní wọ́n ń jó ní wọ́n ń pé ẹ̀yìn wá ń gbé ẹnìkan wọ́n ti kẹ́yìn wọ́n ti jálà bí má ní ti fi ń jẹun ẹ wá ní kó má ti jálà bí má ẹni wá yẹ ká o má nítorí pé ọ̀nà jẹ́ tiẹ̀ tó ṣe ní eléyìí mọ̀ ọ̀nà jẹ́ tó lálàáfíà ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala sọ́nà jẹ́ tó lálàáfíà ni nínú làlá nàbí sallallahu alaihi wa sallam kàlà kìí sọ́nà jẹ́ téèyàn ti máa wá jíjẹ téèyàn máa wá mímu. tò nínú àwọn ọ̀nà ìsìlìsì iṣẹ́ ọwọ́ ṣẹ̀dá ìsìlámù tako kálọ̀ lè kọ́ sí ọwọ́ ká kọ́ sí ọwọ́ ká máa fi jẹ ká máa fi mu wọ́n ti bí ìyà àti tó ní ṣe pẹ̀lú ìwòsàn ibi yìí náà ó níbi àlàyé kan níbi tí wọ́n ti máa ń da gbogbo ẹ̀rú papọ̀ mọ́ra wọn ìyàtọ̀ wà láàrin nǹkan tá à ń pè ní àfíbù àti àtẹ̀hẹ̀ ìyàtọ̀ wà láàrin nǹkan tá à ń pè ní magic àti medicine táwa ń sọ̀rọ̀ nípa medicine táwa ń sọ̀rọ̀ nípa magic ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìyàtọ̀ wà láàrin méjèèjì àmọ́ nítorí pé Yorùbá <clears throat> nítorí pé Yorùbá ò ní àwọn gbólóhùn ọ̀rọ̀ tá a máa ń lò táàbì yàtọ̀ láàrin ilé àti eléyìí òun náà ni wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ ní oògùn wọ́n tẹ́lẹ̀ bá ń fọ́ nísìnyí hàn dákun òun ológun èrìbí mọ́kọ́ fún mi ẹ́n ìwọ́n tó o bá ta ọjà yóò ta dákun ológun tajà náà yóò wí ẹ̀jẹ̀ báwọn níbi oògùn náà ni ológun òkígbẹ́ ológun ẹgbẹ́ gbẹmídélé ológun ògùn náà ni ògbó pé gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ báwọn níbi àti tó dáa àti tí ò dáa bẹ́ẹ̀ yóò bá pa gbogbo ẹ̀ papọ̀ ó wá fún lórúkọ kọ̀ọ̀kan kò wá jẹ́ káwọn èèyàn ó lè mọ ìyàtọ̀ láàrin gbogbo ẹ̀. Islam ò tako ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú àfíìm ìwòsàn bẹ́ẹ̀ alápèjúwe ní sìn iṣẹ́ tí wọ́n mọ̀ òun náà ní ìwòsàn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ìwòsàn pẹ̀lú ewé àtegbò Islam ò tako ah ògùn rúnrún yàrá ti wá ewé ẹ̀yìn olóore bá ní jẹ̀díjẹ̀ ní <laughs> wá ewé ẹ̀yìn olóbe wá efinrin wá ewúro wá kíní wá kíní kó wá gbó tó bá wá gbó kó wá máa mú ó sókun jẹ̀díjẹ̀ ní ó sókun tó rọrùn wàláì ṣẹ̀dá ìsìlámù làkòó. a èrí máa ń fọ́ wọ́n ti pé a èrí máa ń fọ́ gan a máa lo nǹkan báyìí máa jẹ nǹkan báyìí lápèjúwe ní tìmú ka inú àwọn ìmọ̀ ṣègùn wọ́n ní kéèyàn máa jẹ ológbó ológun oníṣẹ́ ti ti lára láwọn ṣe é sí eléyìí wá ní àìkọ́ báyìí máa ń sèwọ̀n á ah, orógbó máa jẹ orógbó ògùn náà ló fi ń ṣe ẹ̀sìn bá wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹ̀ríà ìsìláàmù fi ààyè rẹ̀ lẹ̀ ká ṣe ìwòsàn pẹ̀lú ewé pẹ̀lú egbò tí o bá tún ti ní àwọn kọ̀ǹdíṣàn kan nú yóò náà tún nídìí àlàyé gbogbo àárẹ̀ tí máa máa ń téèyàn téèyàn lè gbé lọ síbítù ẹ̀sìn bá wọn nìyí téèyàn bá nímọ̀ nípa ògùn téèyàn ó fi ṣèwòsàn rẹ̀ téèyàn máa dé dé òdiwọ̀n rẹ̀ tí ò ní kó nira báyìí ìṣẹ̀lẹ̀ ìsìlámù tako àmọ́ tó bá ti di pé téèyàn máa òdiwọ̀n rẹ̀ náà làwọn dókítà máa ń kìlọ̀ fún yàn ìgbà àwọn kankan bẹ lóòótọ́ ewé ó lè ní kankan tó ṣàǹfààní tẹ́ bá mú ó lè ní kankan tó ṣàǹfààní àmọ́ àìmọ̀ òdiwọ̀n ìwọ̀nba tí ó ṣàǹfààní fún yàn tí òfin ní pọ̀jù lára òun náà máa fi ní kéèyàn máa lò ẹni tó bá wà mọ̀ dé dé òdiwọ̀n rẹ̀ ká èdè ibi ọmọ ní kíkọ́ báyìí òun náà lè yàn ó mú un so ìṣẹ̀lẹ̀ ìsìlámù tako gbogbo àwọn nǹkan tí máa máa ń téèyàn téèyàn máa ń gbé lọ sọ́sítù tá a wá tó mọ̀ nípa ewé àti egbò rẹ̀ àti pé nǹkan báyìí báyìí lẹ́ lò tí ó fi tẹ́ lò tí ní nǹkan tẹ́ máa mú ni àbí nǹkan tẹ́ máa lá ni ẹ̀rọ àti ṣe pé yóò fi lọ ìṣẹ̀lẹ̀ ìsìlámù tako lápèjúwe inú tá a máa gbé lọ sọ́sítù òun ni nínú òun lè ní fífọ́ òun náà ní diabetes òun náà ní ìtọ̀ ṣúgà àwọn náà ń pè diabetes ẹ̀hẹ́n òun náà ni ọ́sà gbogbo àwọn nǹkan báyìí ìfúnpá gíga gbogbo gbogbo àwọn nǹkan báyìí inú àwọn nǹkan tí yẹn máa wá ìwòsàn lọ́sọ̀ọ́sìbítù ni tó jẹ́ pé ìwòsàn rẹ̀ náà ẹni tó bá mọ̀ nípa rẹ̀ nínú ewé rẹ̀ nínú egbò rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tó yẹ pé sẹ́sẹ̀ yẹn ń ṣe nu etí ti ṣe àgbo kò sí nǹkan tó burú ọjà alẹ́ lè kò wá lọ sọ sípítù kò lọ bẹ́ẹ̀ rí dọ́kọ̀ ẹ́ kéèyàn wá lọ sípítù ní wá lọ bẹ́ẹ̀ rí dọ́kọ̀ wá tó pa nígbà tó fi wá wọlé lọ́tọ̀ wá ní kí ló dé sọ ẹni mo wá fún náà ni pé ọjà òyà ni ma ẹni bá rí ọjà òyà ni bọ́lá ọjà tààrà àti gárá ti di oṣù kínní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkú sẹ́gun pé dọ́kítọ̀ wọ́n kàrà tẹ fóònù láì mọ̀ ni lọ́kàrà kò wọ́n ní wọ́n tẹ́wọ̀n ni pé ẹ wá mú ẹni ìtọ́dọ̀ ẹni bá rí ẹ wá mú tọ́dọ̀ dà pé so ọjà òyà tọ̀ lẹ́mọ̀ lè kó lọ́wọ́ ọjà rẹ̀ tọ̀ gbogbo ọjà rẹ̀ lọ síbi tí àwọn èèyàn ti ní bẹ́ẹ̀ wọn nídìí tó ti ń ta ni wá bó tán ti nídìí ẹ lọ kó máa lọ lè ta bẹ́ẹ̀ sùkúrú àwọn eléyìí èyí ṣe tẹ́yẹ̀ máa ń lọ lé ẹnìkan sí pé ọjà wò yá ìgbà kí ni kó wá ṣe sí ọjà rẹ̀ ò yá bóyá ọjà rẹ̀ bóyá ọjà tó ń ta ò dáa ẹ̀sìn ọjà rẹ̀ bá ti dáa kò ní yá náà ni àwọn èèyàn níra wọ́n máa lọ lè ra ibi tó ti dáa bóyá òǹtajà rẹ̀ níbi tí àwọn èèyàn ti ní bùkátà sí wúrú àwọn nǹkan wọ̀nyí òun ni máa ń bẹ́ẹ̀ bí ọjà títà kété pé ó sẹ̀ wá òfin tó kàn ní pé kó wá lọ́dọ̀ bàbá kan kó wá bọ̀ síbẹ̀ kan tọ́jà yóò fi yá àlùjẹ̀nu wa máa wá sí àwọn èèyàn gbọ̀ngbọ̀n ẹ mọ̀ lè ra àwọn ẹ àwọn tí wọ́n máa lọ lè sóògùn tajà fún àlùjẹ̀nu yóò máa lọ lè sí àwọn èèyàn gbọ̀ngbọ̀n ẹnìkan sọ fún ẹnìkan sọ fún èèyàn rẹ̀ kan ó ní á ah, nígbà táwọn fi ń ṣe òkú láyé yìí ó ní nígbà táwọn táwọn bá sóògùn tajà báyìí ó tó bá wọ sọ́ọ̀bù wo tó bẹ̀ kó má ra kàkà pé ó gbọ́dọ̀ wọ sọ́ọ̀bù kó wá jáde lásán wọ́n dà bó o bá lówó tí ó sì mú ọjà wa o kò á sọ fún mi pé eléyìí o kò sínú kíni kò sí nínú tígbò eléyìí inú dálówà inú síhìrù lówà ẹ jẹ́ ká yẹn nàná rẹ̀ sẹ́gbẹ́ kọ̀ọ̀kan kó kálukú ó mọ èyí tó tọ́ kó kálukú ó mọ èyí tí ò tọ́ báyà alápèjúwe ní sìn ìsọ́ àwọn olójúbú àwọn olójúbú wọn máa dààmú mi wá wá ọ̀bá kan lọ eléyìí wọn ò sí nù déèyàn máa gbé lọ síbítù dókítọ̀ àwọn ìyá kan bẹ́ẹ̀ lé wa mo fura sí wọn ẹ̀dí báwọn mo fura sí mi sí wọn ó rẹ̀ wọ́n ní àbí kí ló ṣe wá àbí dókítà ó sá béèrè ó fura kí ni tí wọ́n lé hiv ní káyọ̀dé wa lọ bá wọn pé ẹ̀ àbá ní tb àwọn àárẹ̀ tí wọ́n fẹ́ kán gbé àárín èèyàn tí n tó fura sí wọn àbí kí ló fura sí wọn tí dókítà ó bí ọ náà nù ẹ àmọ́ wa fura sí wọn pé ní àìnílọsíwájú mi yí àwọn ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à dókítà ó lò gbádùn ni o ìwọ gan ló gbádùn òkú tó sàwọn ìyá wọn so gbogbo eléyìí nìsí à káwa máa lọ sọ́dọ̀ àwọn kan ipe tọ láwọn ìta ní ọjà mi ò lọ síwájú ní ẹnìkan ò ṣèkiri kan ní ẹnìkan ò lọ déédéé ní gbogbo ohun eléyìí à ó kó sábẹ́ nǹkan tá à ń pè ní síkìrò yìí tó jẹ́ pé idán ni haram ni ọ̀nà tí wọ́n ń gbà wá ìwòsàn gbogbo eléyìí ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam ti là kalẹ̀ fún wa ni tó jẹ́ pé oníkálukú wa òun ni ó máa ń ṣe nǹkan rẹ̀ fúnra rẹ̀ ìsọ́ náà ń wá sọ olójúgbó máa wù ọ àbí à lólójúgbó òsì olójúgbó bẹ ẹ ti bá wọn fi kọ́dà ọlọ́kàn bú bẹ gbogbo ẹ̀ náà ní bẹ àwọn náà gbà bẹ ẹ ti bá wọn fi àmọ́ náà wo ló wàá fi wá ó fi dáàbò bóra rẹ kúrò níbi ojúgbó ọ̀nà wo ló fi dáàbò bóra rẹ ìbá náà fi júwe rẹ fún wa sọba anabi juwe fún wa anabi juwe kama ka suratul ikhlas fún wa kama ka abu zakai kula awo dọrọbi anábì ní kéèyàn bá fẹ́ sun kó sun? sùn tẹ́wọ̀ rẹ̀ méjèèjì kó wá táwù dá sílẹ̀ mẹ́ta kó wá ka súrà táwọn sọ mẹ́tẹ̀ẹ̀ta ìkúrò ọ̀lọ́ kúlọ̀ ọ̀dùnrọ̀bì falak kúlọ̀ ọ̀dùnrọ̀bì nas anábì ní wá ké sí kó wá fi ra láti orí rẹ̀ débi tí gbogbo ọ̀rẹ́ bá tó lára rẹ̀ kó fi ra anábì ní o tẹ́ bẹ̀lẹ̀ mẹ́ta eléyìí wọ́n ti fi kí ló fi sẹ́wọ̀n òbí ṣe bí òbí ṣe bábu àyà ẹ́ òbí ṣe bábu àyà òbí rọ kíríkà ara rẹ̀ ní anabi tó kọ́ aláwọ̀ nǹkan mi ayatollah kò sí kí ẹ̀ tó sùn anabi kọ́ wa kí ẹ̀ máa ké àtàwọn nǹkan mi sanabi kọ́ wa láwọn nǹkan táwọn fi wá ìsọ́ kò ní ìyàbùrú kíláwù tàbá fẹ́ wọnú tọ́ílẹ̀tì tàbá jáde kíláwù gbogbo àwọn ọ̀nà téèyàn ti lè eré wu tó ti lè rà burú anabi kọ́ wa láwọn nǹkan táwọn fi dáàbò bo ara wa níbẹ̀ àwọn eléyìí àwa pàtì àlò àwa lò lè mú ọ̀nà míì kéréké kí ṣètánì là kalẹ̀ tí a lọ sọ́nà àdébí sallallahu alaihi wasallam ojú ọ̀nà eléyìí òun làwọn wà ní káàkiri. a ah, tó bá ti fẹ́ sùn kó tó sùn kó kọ̀kọ́ ó là kó tó sùn ẹtì bá tó bá fẹ́ sùn ọ̀sẹ̀ yìí ó rí wẹ̀ lágòkó olú agòkó olóòtú ẹ̀ wọ́n agó dáadáa o ẹ̀ lágòkó bá ń lé ti kọ́ bó ni wàá ṣe ẹ̀ lágòkó náà ṣe ń dágò mọ̀ ẹ̀ tó ṣe pé agó dáńtọ̀ yìí níbi gan agó máa ń yàtọ̀ síra wọn ẹ aago kan òbí àyè ó lè jẹ ó lè jago mẹ́ta ń bò mí ó lè jago méjì ń bò mí tó wá aago kan òru ọ̀sẹ̀ yìí tó bá fẹ́ wẹ̀ ó wọ apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ tó jáde ajáde apẹ̀rẹ̀ irun rẹ̀ ló wà dúró tí tó fi wẹ̀ ní o odó eré ọmọ eré odó ló dúró sí tó fi wẹ̀ ìmí orí ọlọ ọlọ́jọ́ mi lọ́ta <laughs> orí ẹ̀ ló dúró sí tó fi wẹ̀ omi odò ẹ odò ló sì lọ lè ẹ àwọn tùlàsí eléyìí àwọn ẹ̀ bá ti fẹ́ ṣe eléyìí náà òkú ní lójú eléyìí ó kú sáájú òkú tó sáájú náà ni ẹ bẹ́ẹ̀ lómi pàdé lójú àṣà ń bẹ̀ ọ́ ẹni bá mi lójú àṣà ń tòjú wá ń bẹ̀ yóò bí yóò wà oríta ẹ lè gbé kiri wọn wọn wọn ni ẹnìkan sọ fún mi jẹ́ òní wọ́n ní wọ́n ká ọmọ bẹ́ẹ̀ à ẹbọ wọ́n ti gbé ẹbọ wọ́n ti fọ ọmọ ilé yìí wọ́n fọ ẹbọ ọmọ ilé yìí wọ́n lẹ́nu ìròkólò tó lọ́sẹ̀ méjì ló padà fún mi èyí bá mi kí ló ń gbẹ́bọ sí kí ni nǹkan ó kọ́ tí wọn náà pè gan wọn náà wò ẹbọ ẹ wọn bẹ rúbọ ọlójúmọ́ àní ìpèsè ẹ dàpọ̀ ìpèsè fún ta ni ta ló pèsè fún ṣé Allah subhanahu wa ta'ala ló pèsè fún ní àbíta ni ó pèsè fún ṣe ìtọ́ ọ̀nà ó pèsè bá dìjà ìrún kó bá lè dégé ní kó bá lè máa ṣe tó ń fẹ́ mú ọ ó sáyìn kọ́ńtráàtì pẹ̀lú àdìjẹ̀nu ẹ̀wọ̀n fáwọn àdìjẹ̀nu nígbà téèyàn gbọ́ ọmọ ọ̀dọ́ ni nígbà téèyàn gbọ́ ọmọ ọ̀dọ́ ó wá sanwó ojú wá sanwó fún ẹni tó jẹ́ ọ̀gá wọn báwọn àdìjẹ̀nu tó ẹni tó jẹ́ ẹsẹ báwọn yóò wá ká ìkan nínú àwọn àlùjànnú pé sọ ẹni yóò ó mà tẹ̀lé káàkiri ó mà sọ ìjọ tó bá ti fi nǹkan àwọn lẹ̀ ẹni tí wọ́n ní kó ṣe tí ò bá ti ṣe sọ ìjọ òun yóò kẹ́ wùdọ́ ẹ nígbà tí ọ̀gá ọlọ́pàá ẹ ẹ kí náà gbogbo rẹ̀ ig tó bá ní ẹ wùdọ́ owó security ti ń bẹ lọ́dọ̀ lágbájá tẹ̀ fún àwọn káàdù ròyìn kí á kọ́lá àwọn ti ní ká wùdọ́ owó security ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ọ̀gá àlùjànnú ló lè sọ pé sọ òṣèlú ta ni ó wá wá lónìí o ọmọ bọ̀ wálé ń tiẹ̀ yóò bá withdraw rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ àlìjánu mi wá bẹ pé kò ní withdraw rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ yóò fi aburú sí ọ ni yóò fi aburú sí ewúrẹ́ níbẹ̀ kó tó kó lọ́dọ̀ rẹ̀ nígbà tí o bá ti ṣe é má bẹ́ẹ̀ ni kò má jẹ kíní kan má ìwọ wá jẹ bóyá ni o má jẹ ọbì kan má ìwọ wá lọ bẹ̀ bóyá ni o má wọṣọ kan má ìwọ wá wọṣọ wọn lè ní kálómi o má wọṣọ mi má ẹ wọn lè ní kálómi alẹ́ nìkan bẹ wọn ni kó má gbé ilé tó bá kọ́ ó sì kọ́lé tó ó ní ilé tó kọ́ káàkiri àmọ́ kò gbọdọ̀ gbé inú ilé tó bá kọ́ fúnra rẹ̀ yóò máa wá sùn sí i kọ́lẹ̀ ẹni yẹn wọ́n ní ṣọ́ọ̀bù ní máa ń sùn nínú àwọn ṣọ́ọ̀bù rẹ̀ yóò sì máa sùn ṣọ́ọ̀bù ẹ dákun irú owó òòlù kí wọ́n ní kí á ní ìyàtọ̀ láàrin wa àti àti tálíkà tí ò jẹ tí ò tí ò túbọ̀ kàbálẹ̀ kò kò má gbélé tó kọ́ ẹlòmíì wọ́n ní owó rẹ̀ kò gbọdọ̀ ná fún fámìlì rẹ̀ kàkà yóò ní owó àmọ́ kò gbọdọ̀ ná fún fámìlì rẹ̀ gbogbo eléyìí ní ti báyìí òsibí díẹ̀ ti máa rí gbogbo orúkọ báwọn gbé tó tayọ kíni tó tayọ ọ̀nà ṣètọ́nù. ìmọ̀ tí ìsìláàmù faramaka kọ́ tó jẹ́ ìmọ̀ ti tíìbù ìmọ̀ ti wòsàn òun náà ni àwọn nǹkan tó jẹ́ pé àìsàn yẹn a lè gbé lọ sọ́dọ̀ àwọn dókítà nígbà nǹkan báyìí ti wá. sò tí kèé ṣe pé ìgbà tó bá lé ní fọ ẹ̀sìn báwọn ní o lé ní fọ wọn wá ní kíní kan wọn ní àtúgbẹrẹ kan tí ọ á ti mẹ́lẹ́ wákàdínlógún tí ọ lé abá ti bẹ̀rẹ̀ wọn á wà fi fún báyìí rà bẹ̀rẹ̀ ni á ti fún ọ tẹ́wọ́ bẹ́ ti bẹ̀rẹ̀ rẹ fún ẹ ojú ọ̀nà lẹ́ẹ̀dì ti bẹ̀rẹ̀ rẹ fún ojú ọ̀nà táwọn yẹn ń gbà ojú ọ̀nà lè jẹ̀lẹ́ dùn ti ta ló ní lójú ọ̀nà iye òní dọ́kítọ̀ ọkọ̀ òògùn fún ọ ní tó bá fẹ́ lóògùn ojú ọ̀nà ní kò ti lò <laughs> àbí kí ó dùn ó lérí ojó òun so ibi tẹ́sí mọ̀nù pé àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó ti ní í ṣe pẹ̀lú àlìjẹ̀nu ni wọ́n ti ní kọ́ńtàdì pẹ̀lú àlìjẹ̀nu àlìjẹ̀nu yóò máa wá pa wọ́n láṣẹ pé báyìí yẹn dé báyìí yẹn dé àwọn ẹlòmíín inú àwọn nǹkan tá a tún wá ní èèyàn lè fún èèyàn lè wá wòsàn sí yìí wọ́n tún ti wá ń lu àlìjẹ̀nu bí àwọn náà wọ́n ti ń lu àlìjẹ̀nu níbi àwọn náà ẹni tí ẹni tí èrò omi lápèjúwe nìyí ó wá báyìí kó wọ́n yóò lù sùn ẹ wá ní àwọn kan ní ń dààmú rẹ̀ ẹ sì ẹ̀ yọnu ayé mi ẹ̀yọ́ àti náà lè yọ lù sùn kí wá ní ẹ̀yọ́nu ayé tẹ̀sí abá ti parí sẹ́wọ̀n tán abá ti lè gbé síbi kan ó ti parí nù kí ni connection tó wà láàrin olójú òrìṣùn àti ilé tó parí tó lè gbé síbi kan ẹ́ njẹ́ òní dọ́kítọ̀ njẹ́ òní lọ síkù yìí dọ́kítọ̀ wa ní a máa lọ a ní fún olóògùn fún alọ́gbẹ́ ààyè ìdúgbẹ́ oṣù lálàbíà ìṣàgbéyàsọ pé a lọ́sọ̀ owó kílẹ̀ wá gbà lọ́wọ́ rẹ̀ ẹ ẹ òwò kankan fún mi ẹ ti kankan sòwòrò eléyìí ti sìn ẹ náà ni wọ́n lò láwùjọ pépé wọ́n tún máa fi ń ṣe ìwòsàn àwọn nǹkan míì náà tó pé a ní èèyàn lè lo ewé èèyàn lè lo lápèjúwe bá múyàn ẹni ah òun jẹ̀díjẹ̀dí kan bẹ tó bá ti yàgbẹ́ tán báyìí owó kan bù sí ni ó jẹ̀díjẹ̀dí eléyìí náà irú eléyìí náà àṣehìrù ní ìdán ni ti ìgbẹ́ tó ti kó lára rẹ ẹ ara rẹ ló wá bu òògùn sí yóò máa wá ṣiṣẹ́ lára rẹ ó yẹ kí náà ti mọ̀ pé kò sí connection náà ẹni bá ń connectivity ò sí so oògùn tá a máa lò tá a máa lò tí ó tá a máa fi ṣe ìwòsàn ara wa oògùn kí ẹ̀jẹ̀ báwọn níbi o gbọ́dọ̀ jẹ́ wireless wire connection ló gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ lo o bá ológun báyìí àbí o fi pa ibi tí ń dùn ọ́ ẹ̀jẹ̀ báwọn níbi àbí o fi ra ibi tí ń dùn ẹ̀hẹ́ àmọ́ wọn á ní o kàlẹ́ kù síbi tó ti gbọ̀tẹ̀ bí tó bá kùsù bẹ́ẹ̀ jẹ̀díjẹ̀dí ó ti lọ so eléyìí náà ara yìí dání so táwa wá sọ̀rọ̀ nípa ìwòsàn ìmọ̀ ìwòsàn téèyàn máa téèyàn máa ń wá nípa rẹ̀ téèyàn lè mọ̀ nípa rẹ̀ òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ìmọ̀ ara anabi sallallahu alayhi wa sallam anabi ní tadawaw ibadallah anabi ní ẹ wá ìwòsàn sí àrùn tí máa ń ṣe yín o ó ní ẹ wá ìwòsàn sí àrùn tí máa ń ṣe yín ó ní torí pé Allah subhanahu wa ta'ala lam yakhluq da'an aw lam yanzil da'an illa anzala ma'ahu shifa'ahu anabi ní Allah subhanahu wa ta'ala ò ní sọ àárẹ̀ kankanlẹ̀ ò ní dá àárẹ̀ kankanlẹ̀ láwùjọ ìyàn àyàfi kó sì ṣe pé Allah subhanahu wa ta'ala ti fi ìwòsàn rẹ̀ sí inú ìwáyà mi àdábì ní alimahu man alimahu wà jahilahu man jahilahu ẹni màá ló máa ẹni tí ó máa lè má láwọn òwò sísá ń sọ yìí nǹkan mí náà bẹ̀tẹ̀ balọ̀ sójú ẹwà lóko bá títí nǹkan báyìí ni ẹtún ṣe báyìí ẹtún ṣe báyìí ẹtún ṣe dókítà mi pé o ti lẹ́sìn ẹ̀sìn rẹ̀ rí pé o ti tọ́jú yàn nípa nǹkan ni àà sábà ń kọ́ lẹ́lò à ẹ̀mọ́ lóléyìí mọ́ eléyìí ni ẹ lo ẹ̀sìn lóyún sí lọ. Ànábì sọ pé alimahu mani alimahu wàjàhílà ó máa jàhílà ó ẹni máa ló máa ẹni tí ó sì máa òun ni ò yà máa àmọ́ pé kò wá sóògùn rẹ̀ ibẹ̀ anábì ní gbogbo nǹkan ló lóògùn ìlà sáà àyàfi ikú nìkan ikú nìkan ni olóògùn ẹni máa ń ṣe sukúrọ̀ fún ọ ẹni ṣe gbẹkúdè fún ọ kí n tara rẹ ni ẹjọ ń tara yín mọ́tò fẹ́ tara rẹ ẹjọ ń tara yín òun ló ní kú wọn náà gbàgbọ́ ní kú òjò á ní kú ta ló fi jẹ ẹjọ níbo bàbá bàbá rẹ wà ẹ níbo làwọn wà àwọn òní sukúrọ̀ òní gbẹkúdè ṣe so Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yọ pé kò lóògùn ikú olóògùn ògùn àmọ́ gbogbo tó kù láìsàn tí wọ́n bá sọ fún yín pé àìsàn kan bẹ tí olóògùn ògùn rẹ̀ ń bẹ àkàmánì alẹ́mọ́tì ìmà kò sóògùn hiv kò sóògùn hepatitis b kò sí kìnnìkan ògùn kìnnìkan gbogbo ẹ̀ níbẹ̀ Ànábì ló lóògùn àwa ti gbà gbọ́ kó lóògùn àmọ́ alẹ́mọ́mà sagbọn tọlọ bá padà fi mọ ẹlòmíì tó bá rí oògùn rẹ tó bá gbé ah, oògùn kìíní ní òrọrùn tó ti kéde kí a padà mọ bí a ti ń jó oògùn rẹ ní ànábì tó ti wá tọ́ka wa sí pé ká máa wá ìwòsàn kàdáwà òtá ànábì sọ yìí àwọn tí ń sóògùn yìí ni wọ́n ní ànábì ní ẹ máa ń sóògùn wàláì wọ́n tó máa mú àdìgún ànábì ní ẹ máa ń sóògùn ògùn tán ànábì ní ẹ máa ń ṣe oníṣìí pé ànábì ní ẹ máa tó nǹkan nu wa ẹ́ ànábì ní ẹ máa tó nǹkan má jì ẹ máa tó pàrọ́ má jì ànábì ní ẹ máa tó kúpa ànábì ní táwọn gbà lérò pẹ̀lú pé ànábì ní kàdáwà ẹ máa sóògùn bẹ́ẹ̀ ni nǹkan tá ń pè ní dàwa ẹ́ nǹkan pè ní dàwa nínú èdè lábáwá nínú ìpìlẹ̀ lábáwá òun náà ni àwọn tó ní ṣe simple ni so anabi sallallahu alayhi wa sallam kó ti wá ní ká máa wá ìwòsàn yẹn anabi ò wá tú wa lẹ̀ kí ká kàn máa lọ lè wá ìwòsàn pẹ̀lú ẹni tí ìta bá rí anabi sọ fún wa nínú hadithu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní inna allaha lam yaj'al shifa'akum fima harrama alaykum anabi sallallahu alayhi wa sallam ní allah subhanahu wa ta'ala kò fi ìwòsàn yín fima harrama alaykum síbi tó tó bá ti pé kíní ilé ìwọ̀ fún yín pé ẹ má débẹ̀ o ẹ lè rí ìwòsàn bẹ̀ láíláí kò sí ìwòsàn bẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ló sọ bẹ́ẹ̀ wọ́n wá ní a ẹmu tẹ́bá ti wá ẹmu ẹmu ògidì ẹmu funfun tẹ́bá ti wá kí papọ̀ mọ́ ewé kíníkan ewé kíníkan ó tó gun táíkọ́ọ̀dù tó haram ní ìgbọ́dọ̀ ló wọ́n wá ní oògùn yìí tẹ́bá bikini tẹ́bá bikini nígbà tí wọ́n wá kàńtẹ́ lò wọ́n wá ní ẹwà bìtìnàbù ẹbìtìnàbù díẹ̀ sí i ẹ kọ́lá òkú má pè ń díẹ̀ ẹ̀dì bá ó díẹ̀ ó kò díẹ̀ ó àrọ́ọ̀mù ni nípa àtàkì sọ̀lá wa ni sọ́lá mi mà ákàrọ̀ kọ̀lí ìhùhù mà ákàrọ̀ kẹ̀sí ìhùhù kọ̀lí ìhù àrọ̀ ànábì ní ntí púpọ̀ rẹ̀ bá ti máa ń sáyàn fìàfìà tí máa máa ń húyàn ríra tí yẹn bá máa tó ta gẹ́gẹ́ nígbà tó bá ti mú púpọ̀ ànábì ní kí ẹ̀rẹ̀ báyìí náà àrọ́ọ̀mù ni kọ́lá kó mu síbi kan ní ọtí àrọ́ọ̀mù náà ni tò ọtí ní ti báyìí á gbọ́dọ̀ tó káwá ní ọtí ń bẹ́ẹ̀ nú ẹ̀ nínú táàbù ti wò náà eléyìí nínú táàbù ti sọ̀rọ̀ àwọn ọ̀la ń sọ fún wa ni ṣe a gbọ́dọ̀ lò ó káwọ́ pé kò sí ọtí nínú nǹkan táàbù ti ga òun náà nínú àwọn nǹkan tá a tún wá gbọ́dọ̀ pàkíyèsí ara wa sí òun náà ni àwọn májẹ̀mú kan tí wọ́n máa ń fi kún àwọn níta sọ yìí níbi àgbo àgbo lóòótọ́ àgbo bá ní àgbo jẹ̀díjẹ̀dí ni àwa wò títí fá títí arúgbó kò sí nǹkan ìwọ́ mbẹ́ ewé nǹkan báyìí ni ewé nǹkan báyìí ni ewé nǹkan báyìí náà ni òun náà ní ẹni ẹbí ṣe ẹ wàá kì í lágbo tẹ́lá bẹ́ẹ̀ kì í lágbo àwọn nǹkan tó máa bẹ wọ́n àti wájú pọ́kùnrin ni ẹ wọ òkúta akọ mẹ́sàn-án ńbọ̀lẹ̀ ti rí kóbìnrin ni ẹ wọ òkúta akọ méje gbogbo tó ti fún yàn ní olé yìí ìwọ máa fi òkúta akọ kankan sí ẹ̀sìn bá rí tó bá ti jẹ́ pé nǹkan yòókù rẹ̀ kò sí ìrọ̀lọ́tò ṣe àbí kó jẹ́ pé àdìọ́kàn kan tó fi rọ̀ mọ́ irú òkúta o lọ́dọ̀ Yorùbá àbí kí wọ́n á ní àgbo yìí tẹ́ bá ti kì í tán ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀ ẹ́ àgbo títì rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀ ni yíwọ́n náà pọ̀ dáadáa tẹ́ bá ti wá ti àgbo tán nísìnyí ẹ wàá gbé lé kíní kan ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀ tẹ́ bá ti títì ẹ bá ti kanlẹ̀ ṣe kíni ẹ ti bèwọ rẹ̀ jẹ́ nù ẹ ti bá wọn eléyìí náà nínú àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ ní káàgbọ́dọ̀ máa lò kíni rẹ̀ ó má kalẹ̀ ọ̀nà ló sọ ọ́ dé wọ̀ òun ló bà á jẹ́ ètè bá mi. wúrú àwọn tó bá ti pé ó ní kọ̀ǹdíṣàn ó ní kọ̀ǹdíṣàn nú báwọn òkùnkùn wúrú àwọn kan báwọn yóò sọ di èèwọ̀ nítorí pé gbogbo àwọn kọ̀ǹdíṣàn tá a fi sí i nísìnyí níbo la ti rí kọ̀ǹdíṣàn o tí a gbọ́dọ̀ fi sí nítorí pé àlìjànú àwọn ṣàràtìrì tá a rí ọ̀nà eríṣiríṣi ni wọ́n máa ń gbà wọ́n gbójúlé wọ́n gbẹ̀yìn wọlé níbi nǹkan tó dáa náà tó yẹ kó dáa wọ́n sì tún wá bẹ́ẹ̀ wọ́n sì tún fi àwọn kankan sí fún wa nígbà tá a gbó dáa tí o sì yàn ká tó ṣe lájọ tó a dé tó tó a nítọ̀ àgbo yìí o ọgbọ ìdílé gbọ́dọ̀ kalẹ̀ àgbo yìí o òru ló gbọ́dọ̀ wẹ̀ ètò ìbá àgbo báyìí ló gbọ́dọ̀ wẹ̀ àgbo yìí o tó bá ti tó bá ti mú tán o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí láwọn nǹkan tó yẹ kó ní í ṣe pẹ̀lú àwọn kínákórúkọ rẹ̀ nínú ìpìlẹ̀ ìṣègùn gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀. sùgbọ́n eléyìí ti báyìí gba àwọn mọ̀jẹ̀ báyìí yóò sọ wọ àwọn báwọn náà di èèwọ̀ tó jẹ́ pé a gbọ́dọ̀ lò ó àmọ́ tó bá ti yẹ lẹ́yìn pé gbogbo àwọn nǹkan yìí tí bá ti fín bẹ́ẹ̀ tó pé ẹlòmíì fúnra ẹlòmíì máa ń sọ fún mi pé à ẹ̀yà àlùsùn náà máa máa gbóni tó bá ti mọ fẹ́ wà ní à kí ló dé <laughs> kí ló rí wọ́n yẹ pé àyà àlùsùn náà máa ń máa ń ehe nígbà tá ìṣe màláìka tá ìṣe àjànú tá ìṣe màláìka ni wọn bá go àni máa segin náà ń bọkọ níjọ bá dá bá na so gbogbo nǹkan ò dá àwọn kan ní ah, àwọn alùsùnà gbogbo nǹkan ó ní gbogbo nǹkan ò dá àá ah, ah. tí àwọn bá wà ní gbogbo nǹkan ò wọn ti ala ẹ fìlà tó dé sẹ́lù náà kò dáa àá sì ń wẹ̀wù àá sì ń wọ àá sì ń jẹun oúnjẹ tá a wọ̀ tá ń jẹun náà kò dáa nítorí pé a ní gbogbo nǹkan ni ò dáa kò rọrùn kéèyàn ní gbogbo nǹkan ò dáa ẹni tí ó bá ní gbogbo nǹkan ò dáa ẹni wòyà ní gbáyé ni pé gbogbo nǹkan tí ó máa lò tí ó bá fi sáfà ní tí ó fi gbáyé rọrùn gbogbo nǹkan wọn náà ni ó ti so nǹkan bá ní ò dáa nǹkan bá ní ò dáa òun náà ni yóò sì ṣàlàyé ìdí tí ò fi da fídíò náà lásàlàyé látàárọ̀ yìí àwọn ìdí tí ò fi da òun náà lásàlàyé èyí tó bá sì da tó máa ní àmọ́ ṣe tọ́ ó gbádùn òjò ṣe náà ni ẹ̀sìn bá tó pé èèyàn náà ní gbogbo wa àyè sì ń ṣe màláìka àyè ṣe màṣú àyè ṣe ẹni tí yóò máa ìpele rè òní mì kí a kò wá gbọdọ̀ láti ṣe rárá alùsùn náà òjò ọ̀dọ̀ ó lè jalè ọ̀dọ̀ ó lè ṣe zìnà ẹ̀dẹ̀ bá wọn ti torí torí pé inú àwọn inú àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam pé àwọn náà kó sínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ míì tó jẹ́ pé ìyín kìí ṣe pé ní tó dáa ní o kìí ṣe pé ó lè máa ṣe zìnà ó lè máa parọ́ ó lè máa jalè rárá o ìta sọ ni pé gbogbo tí ó lè ṣẹlẹ̀ sẹ́lòmíì náà tí ṣètàánù lè lò tó lè lò tó lè ṣiṣẹ́ lórí yàn láti kókó ṣẹlẹ̀ sí yàn gbogbo ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala lè lò láti kókó fi dín àlùkù náà náà wò ẹ ṣe bá wọn fi á ó ti gbàgbé àlùkù náà òun náà ni ọmọ bí wù á <laughs> ẹ ó ti àjọra wọn tó ní wàá manufacture ọmọ fúnra rẹ ni ẹ ṣé bọ́lá wọn ní sọmọ èdè bá wù àtọmọ fún yàn tó bá wù afúnyàn lọ́kùnrin afúnyàn lóbìnrin tó bá wù asọkùnrin lásán tó bá wù asọkùnrin lásán bó sì wù àtìlẹ́ lómi ọmọ gbọ́ pa kó bá gbọ́ kó tó nìkẹ́ lómi ọmọ bìnnà gbogbo eléyìí ní ti òtúmọ̀ pé ó wá sẹ́ lọ́wọ́ kò ìtumọ̀ pé wá bá a ti súnmọ́ lọ́wọ́ tó kọ́dà ẹwà dúró ọmọ tí mo bí yìí wò túmọ̀ ìtumọ̀ Allah subhanahu wa o gbogbo àárín inú àwọn ànábì nínú àwọn òbí ma ara àwọn ìyàwó ànábì tí mo bí ma Aisha radiyallahu anha òbí ma ẹ̀dẹ̀ bá mi sùn kò bí ma seko wa jẹ́ nire ma àbí kò sínú àwọn ìyá àwọn agbègbè ní ma gbogbo àwọn àkàbà yìí nìyí gbogbo ti ẹ̀dá alára yìí alábàárẹ̀ yìí àti ntí máa ma ń tẹ̀lé ẹ̀dá gbogbo ẹ̀dá gbogbo ẹ̀ náà ló rọrùn láti kìnnì láti tẹ̀lé sí alùsùn náà wal jamaa tába ti wá sọ pé nǹkan ò dáa láwùjọ ẹ̀dẹ̀ báwọn nìyí so àtàdé sàlàyé rẹ̀ fáwọn pé nǹkan yìí ò dáa láwùjọ nítorí ká máa pè lákàyè wá sí ni pé ẹja máa wo ta ní ò dáa ni kábí wò ní tí o fi dá kéde pé ńlá wà kéde pé àwà pa ẹ kíná kórúkọ rẹ jẹ àwà pa ńká ńsọ tì àwà gbé nǹkan mi ẹsẹ báwo ni tó ká wò yé sí alùsùnà wal jamaa ìdúró ìwà tí alùsùnà wal jamaa wà òun náà ní pé kí ni iṣẹ́ ànábì ni wọ́n jẹ́ ṣé ìdánábì ni ó dáa ìdánábì ni ó dáa òun náà ni wọ́n jẹ́ káàkiri káwọn yẹn fún àǹfààní tani fún àǹfààní tara wa kì í ṣe fún àǹfààní alùsùnà wal jamaa òun náà ní gbogbo àwọn àlàyé kì í ṣe fún àǹfààní wọn nìkan fún àǹfààní gbogbo apátápátá ni nítorí pé kí ni ẹ̀ǹtí alùsùnà wal jamaa àti máa ń tí ò da aláìda wọ́n ti ti ń jìnà sí wọ́n ti máa fẹ́ bọ́lé lẹ́yìn wọ́n ti ń jìnà sí ṣùgbọ́n wọ́n wá ń fẹ́ kí àwọn èèyàn tó wà láwùjọ nínú ẹbí ni nínú ará ni nínú fámìlì ni nínú àwọn gbogbo mùsùlùmí láwùjọ ni káwọn náà wọ́n á mọ̀ pé kí ni yóò dáa káwọn náà ti jìnà sí káwọn náà mọ tó dáa ká sì máa ṣe látara àdìsí anábì sallallahu alaihi wasallam tá anábì sallallahu alaihi wasallam tó fà pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anábì ní ìnígbàgbọ́ rẹ̀ ò tíì pé o ò ìmánì rẹ̀ ò tíì pé títí tó o bá fi fẹ́ fúnra fún ọmọlàkejì rẹ̀ tó o fẹ́ fúnra rẹ̀ bó o ṣe ń fẹ́ dáadáa fúnra rẹ kó wà lìjánà kó má dìbìnú Allah subhanahu wa ta'ala kó má kó tẹ́ bọ́ dáadáa ìmánì rẹ ò ní ti pé àyàfi ìgbà tó o bá ń fẹ́ bẹ́ẹ̀ fọmọlàkejì rẹ tó o wá ń sàlàyé fáwọn èèyàn tí wọn náà ń pàkíyèsí àwọn èèyàn sí nǹkan tí ó dáa tó ń ṣe wọn lójú òkòrò kan máa ń ṣe nǹkan tó dáa tó eléyìí òun náà ni ó mú ìmánì wa tí ó mú ìmánì wa pé tí ó sì mú wa wà nínú àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀lé lànà nàbì sallallahu alaihi wasallam àwọn tàbí ànábì tó jẹ́ pé wọ́n yẹ ní tí ó dáa wọ́n fi dákẹ́ wọ́n ẹni tí ò da aláwùjọ kan afọlọ́lẹ́ láti ọmọ òwò kí ẹ̀sọ́ ẹ̀ wọ́n lọ bá gbọ́n ṣe tiẹ̀ ní rárá o tó eléyìí wò sí nínú lànà anábì sọ̀rọ̀ àwọn àrẹ ọ̀sálá kò ní bí lọ òun náà ní ẹ̀sà nínú ẹ̀sà àfidàtà àlùsùnà ọ̀jẹ̀má bí lọ nípìnlẹ̀ òun náà ní pékinì ìpè àfidà àlùsùnà ọ̀jẹ̀má a ìmọ̀ tó bá jẹ́ pé ìmọ̀ tó lálàáfíà tó sáfà ní àfidà àlùsùnà ọ̀jẹ̀má ò takò ní ká lọ kọ́ ìmọ̀ tí ó sábà ní wa láyé àti lálẹ́kẹ̀ẹ́ àmà èyí tá a wá gbọ́dọ̀ fi síwájú táàbì fún ní ọ̀kúnkún náà ó dà ní ìmọ̀ àlẹ́kẹ̀ẹ́ àmà táàbì kọ́ ẹ̀kọ́ táàbì fún Allah subhanahu wa ta'ala táàbì rojú rí rẹ̀ táàbì kányìn ọ̀rọ̀ wa sínú àlìjẹ́nà tó bá jọ ìgbéde àlẹ́kẹ̀ẹ́ àmà àbí Allah subhanahu wa ta'ala kó sà kó fi ìbàjẹ́ kó fi hàn wá níbàjẹ́ kó fún wa ní agbára kó fún wa ní kápá lórí ìfẹ́ fún wa láti fi gbogbo tí ó jẹ́ ìbàjẹ́ lẹ̀ ìnáwó wọlé yorùbá àdìgbò ọ̀pọ̀lọpọ̀ àlẹ́ àlọ́ ọ̀sọ̀lọ́ alàmì سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وعليكم السلام ورحمه الله وبركاته ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní àdúrà tánábì ní ká máa ṣe nígbà tí a bá fẹ́ sùn ipe àwọn kan ní sẹ́yìn bá ti pé tán kò gbọdọ̀ sọ̀rọ̀ sẹ́ni kankan má bí kọ́lá kò gbọdọ̀ sọ̀rọ̀ sí àwọn rẹ̀ kò gbọdọ̀ sọ̀rọ̀ sẹ́ni bọ́ọ̀lì kò gbọdọ̀ sẹ́ni tó bá ti tó bá ti pé tán so àti tó wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam njẹ́ ànábì sọ fún wa pé ìlà ọ̀wá ìdá ìlà fẹ́rọ̀ṣì so ànábì ní tẹ́lẹ̀ bá ti tó bá ti dé orí ibùsùn tó fẹ́ sùn so ìgbà yẹn ànábì sallallahu alaihi wasallam ní kéwòn ṣe àwọn àgbà yẹn so kéèyàn bá wá ṣe tán tó bá jẹ́ pé ìtọ̀rú rọ̀ necessity o tún wá jáde lọ ẹ o jáde kó tún lé o tún wọlé padà tó kéwòn tó ṣe kí ni kó tún ṣe àgárì yẹn nígbà tí o bá fẹ́ sùn àmọ́ ti ọ̀rọ̀ sísọ nínú ilé ẹ̀jẹ̀ bá wọn sùn so eléyìí wò gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam ti wá ìyẹn ò ní kéwòn mọ́ sọ̀rọ̀ sí yẹn ẹ̀jẹ̀ bá wọn yálà pé ìdúró níbi ojú wa sọ àgbà kan olùfẹ̀dọ̀ yẹn tó fẹ́ tó báyìí sí àwọn abẹ́rẹ́ pé ah, ẹlẹ́kùnrin gbé ẹlẹ́kùnrin gbé kọ́kọ́rọ́ sí àbí ìgbẹ́lẹ́gbé fóònù sílẹ̀ kan ọwọ́ adágbé ó di ah, gan ni ọwọ́ adó di tó tó ọwọ́ ayẹyẹ bá òtítẹ ẹ̀hẹ́ àwọn àwọn àbúrò ẹ̀dí bá o kà wá náwó tó eléyìí ní ti ara ìpínlẹ̀ o títà o títà ẹ̀dí bá tiẹ̀ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ẹ̀dí bá mi àmọ́ ní àná yìí sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àwọn àlejò pé nígbà tá a bá fẹ́ sùn kó jẹ́ kó o ní sáà ti gbẹ̀yìn ká tó sùn lèyìn wá tí wọn náà wá sí sani tí wọn jáde lọ ká wọn lọ yẹra nǹkan wọn ní lọ ìbò wọn ní wọn ní ti àǹkàrò kí ló mọ tó ti fara kó lẹ́yìn ìgbà tó ti lọ wọn nísì kí tó o tún wọlé padà àtúwá wọlé padà o tún ṣe àǹkàrò yìí pọ̀ jù ẹtì bá wọn nísì tó bá tún ṣe bá wọn nísì àlékún kíni àlékún àǹkàrò náà ni wọn jẹ ẹlẹ́ẹ̀kejì wọn ní kí nàfìlà tó rọ̀ mọ́ sọ̀rọ̀ so nabila tọrọ masalaatu juma òun náà ní ipe àkọ́kọ́ o kò sí nabila kátó fi kò sí náfìlà fún sọ̀látò jùmọ̀ á síwájú ká tó kí i náfìlà ti ń bẹ òun náà ní pété yẹn bá ti wọ mọ́sálásí òun náà ní náfìlà ti ń bẹ fún gbogbo ìgbà tí yẹn bá wọ mọ́sálásí gbogbo wà sígbà òun náà ní tahiyatu al-masjid kò yàn láti náfìlà alákà méjì kọ́dà bàtà nàbí wà lórí khutbah tànàbí yẹn nìkan tó wọlé tó jòkó ànábì tó ti yẹn náfìlà ni olówó ti yàn ànábì ti dìde kó yàn ẹ̀tì báwọn sọ eléyìí ló wà fún so àwọn èèyàn máa wá ń sàṣìṣe tó jẹ pé wọ́n ti wà ní mọ́sálásí ẹ̀tì báwọn nìyí òwò bẹ́ẹ̀ fi ṣe náfìlà yẹn tẹ́lẹ̀ wọ́n ti jókòó ṣùgbọ́n ìmáàmù wa dé ní ọmọ ìjọba wọlé yìí sí mọ́mú sálámà tí wọ́n pè ń tán tí wọ́n tẹ̀ wá dìde wọ́n mọ̀ wáyé àwọn náfìlà kan tó eléyìí kò sí nínú súnà nábì sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà míì wá tí wọ́n bá parí kúpa alákọ̀ọ́kọ́ àwọn ẹlẹ́gbẹ́ máa ń segin ní wọ́n dìde wọ́n yànnà sílá ìwé lẹ́yìn kò lẹ́yìn látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tá a bá ti sálámù tí a bá ti sálámù tán òun náà ni ànáfìlà wà ẹ̀dìbà mi rákà nínú ìwáyà mi rákà méjì nínú ìwáyà mi rákà mẹ́rin so ìwáyà mi wá tó ní àlejò máa yára méjì ní mọ́sálásí yóò yára kà méjì nígbà tó bá délé ètò ìbá èèyàn sì lè yan méjì níbi ìgbésìn abẹ́rẹ́ ní mọ́sálásí alámùrùbí alámùrùbí ìdáríkà wà tẹ̀ so ìgbàláyé wa wà níbẹ̀ àdìmí ní pé lẹ́yìn bàtà bá kíjì màtá òun náà ní náfìlà wà ètò ìbá náfìlà síwájú sí alámùrùbí mà Allah ta'ala Daniel na wọ́n ní sábàlá yẹn bá já tí yẹn tó wá jáde lọ tó wá lọ sábàlá tó bá tún wọlé ṣe irú ẹni báwọn yóò ti segin ní yóò tún sábàlá yóò ti ṣe nábìlà yóò ti ṣe nábìlà ní gbogbo ànábi ní ìdá dákàlà àdúgbò ní masjidá balẹ̀ ayé ti sá hàtà ìsọ̀lì yàrá kàkẹ́ yìí ànábi ní sani kọ̀ọ̀kan yín bá ti wọnú mọ́sálásí tó o bá wọnú mọ́sálásí má jòkó balẹ̀ ayé ti o gbọ́dọ̀ jòkó hàtà ìsọ̀lì yàrá kàkẹ́ yìí kí tó kíláka méjì síwájú kó tó jòkó ẹ̀jẹ̀ bá mi nígbà tó ti jáde kó mọ́láṣí mu tó tún wọlé padà ó tún ṣe kíni ó tún wọnú mọ́láṣí padà náà nìyẹn nà. so wọ́n ní àwọn òkú kan wà tó jẹ́ pé wọ́n fi bí nǹkan bí ọtí ni wọ́n fi ṣòdà àbẹ̀tà fi ṣe kó bá kó bá pẹ́ kó bá tọ́jọ́ ìpèsè wà wọ́n bá àlè lò àlè lò tá a bá ti rí pé àti wọ́n fi sí tó jẹ́ nǹkan bí alcohol tó jẹ́ bí ọtí àgbọ̀dọ̀ ló haram nígbà náà bí ní àmà àti àwọn kẹfẹ́ owó ọ̀pọ̀lọpọ̀ haram ntí púpọ̀ rẹ bá ti máa ń pààyàn bí ọtí bá máa ń pààyàn rírà so àná ibi díẹ̀ rẹ báyìí náà àwọn ọ̀hún àgbọ̀dọ̀ ló ẹ̀jẹ̀ bá wọn so ibi tí ìyàpẹ̀ náà wà tó náà ni pé irú àwọn ẹ̀jẹ̀ máa ń fi síbi pẹ̀lú kí èdè pé báyà dé yóò mú àbí ìgbà tí yóò jẹ ni so èyí ò náà sì ní èyí tó dáa jù èyí tó sọ wájú tó fẹ́ síwájú náà ní pékeré káwá bẹ́ẹ̀ lóṣù àrí káwá tó àrí tó ní kíni tí ò ní alcohol tí ò ní ọtí ọlọ́ọ̀gá alẹ́ àná náà wàlẹ́kùsọ́rọ̀ náà. Naam. Naam. Wọ́n nípa adáfílà téèyàn bá wọ mọ́sálásí síwájú kí alfajiru alifájúrù sọ́ọ̀dì kó tó yọ alifájàrí tòdodo yìí dáhùn àbí kásùbà èèyàn ti wá wọ mọ́sálásí síwájú kó tó yọ ó sì kíráká méjì rákà méjì tó kírun nísìnyí òun náà ti pẹ̀lú àníyàn pé rákà tí a máa ń kí tẹ̀yìn bá wọ mọ́sálásí ni àbẹ́ẹ̀kọ́ tọ̀ wọ́n wá ní tí àlùfájàrí bá wá yọ tán tán wá pè wọn pé àlùfájàrí ti yọ tí yóò tún kí ìyíwò náà bẹ́ẹ̀ ni yóò tún kì í lórí ìtẹ́yìn kọ́kọ́ kí wọn náà èèyàn ti gbé kí ni tẹ̀híyàtú rọ́bìl masjid lèyàn kí tẹ̀híyàtú masjid kí ẹ̀dìbà èyí ẹsẹ̀ kìíní tó bá yẹ pé kí mo bẹ sọ tó bá yẹ pé wọ́n tẹ̀ wá pè wọn lẹ́yìn pàtẹ́ ti wà ní mọ́sálásí yẹn tán ẹ wàá dìde ẹsẹ̀ wàá kí wọ́n pàṣẹ ní ìfàjì àmọ́ tẹ̀yìn bá wọ mọ́sálásí ní máa ń ṣẹlẹ̀ èèyàn wá wọ mọ́sálásí ní ìsìn èèyàn wá èèyàn òdì kíláà pàṣẹ ní ìfàjì èèyàn wá wọ mọ́sálásí látùbá wọ́n ti pé wọ́n ti pé sọ̀látù fàjì tẹ̀ bá wọ mọ́sálásí ní ìsìn tẹ́ ẹ bá ti kí ọ̀pàṣẹ ní ìfàjì ní ẹ̀ẹ́dùkú náà yìí ẹ níbẹ̀ kí tẹ̀yàtò lọ́ọ́ bẹ̀rẹ̀ mẹ́sì lọ́tọ̀ kẹsì wa lẹ́fẹ́ sí so nǹkan tí ànábì nǹkan fẹ́ ká ṣe náà ni pé kásá máa ń jòkó láláì ṣe kí ni láláì ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sẹ́yìn bá wọn mọ́sáàtì ẹ wá bá wọn sáàtì kí jàmáà lọ́wọ́ ẹ ní sọ pé á ah, kíkọ́ kí kàkàtì ìbájú tèmi àkíkọ́ kí tẹ̀yàtò mẹ́sì ẹ lọ jọ ìyìn ìrún bẹ́ẹ̀ náà náà náà ah, wọ́n ní hadith kan bẹ́ẹ̀ tó máa ń sọ pé kéèyàn mú ah, nínú àyà quran kéèyàn fi ṣe nǹkan tó bá wúyàn so nasu rẹ̀ bọ́jẹ́ máa ń wí wọ́n náà ní pé khudh min al-Qur'an ma shi'ta bima shi'ta so nínú àwọn hadisi àwọn jálàbí náà ni tó jẹ́ pé <laughs> ẹ̀hẹ́ tó jẹ́ pé wọ́n wá bí tí wọ́n sá sí ẹdí bá wọn tó àdìsí tó lẹsẹ lẹ ó jẹ pé gan bẹ́ẹ̀ bá wá ìsìnàdì fún gan ike ẹgbà fún bàbá láti báyìí fún bàbá láti báyìí bẹ́ẹ̀ bá wá fún ẹyẹ yìí ẹdí bá wọn ike mú nínú Al-Qur'an màá ṣí ìta bí màá ṣí ìta sòyìn táwọn á sọ fún ọ ní sinmi pé ọwọ́ kan lè mú àyà kan náà Al-Qur'an ó fi ṣe nǹkan tó bá wù ọ so Allah subhanahu wa ta'ala kó sọ fún wa pé àkọkalẹ̀ fún yín nínú alukur'an máa huwa wọn nà zílù nínú alukur'an máa huwa ṣìfà òun wà rahman àkọkalẹ̀ fún yín nínú alukur'an láwọn ètò máa jẹ́ kẹ́ àtàwọn ètò máa jẹ́ wòsàn tí ó sì máa jẹ́ ìfẹ́ fún yín tẹwárí àwọn ètò máa jẹ́ wòsàn fún wa nínú alukur'an táwọn máa lò pé ah, eléyìí yóò máa jẹ́ wòsàn eléyìí yóò máa jẹ́ wòsàn anabi sallallahu alayhi wa sallam ó júwe wọn fún wa nínú alukur'an nínú sunan anabi sallallahu wa sallam ẹ̀ka ilé ẹ̀ka ilé lásìkò báyìí tá a máa lò ànábì lójú rẹ̀ fún wa so a ti rí ìwé náà lásán fún wa kúlọ̀ ọ̀lá kúlọ̀ ọ̀gbà kúlọ̀ ọ̀gbà kúlọ̀ ọ̀gbà náà ẹ wo tá ànábì ní ká máa lò kúlọ̀ ọ̀lá ọ̀tún ẹ wo tí wọ́n lò fún láwùjọ wa ẹ gbókù bá kú ẹ ẹ ábí kúlọ̀ ọ̀lá mẹ́ta mẹ́ta ẹ bàbá wa tó kú yìí kọ́lá àwọn ò lè jẹ́ tán àwọn àwọn <laughs> àwọn nìkan ò lè jẹ́ tán kọ́lá ó tún fún àwọn èèyàn jẹ ó tún fún àwọn èèyàn ó tún tẹ̀gídé kan tó ń bo la ti rí ẹ̀sìn bá ní táwọn máa fi kúlọ̀ ọ̀lá ọ̀tún ànábì ti sọ fún wa àwọn àtúntà máa kà á lẹ́yìn bá a fi ń ṣe à ń kà àwọn ọmọdé láwọn tó kọ̀ á àwọn fi ń kí ọ̀hún ìdá tó máa lò fún fáwọn fi ṣe ìwòsàn táwọn fi wá ìfọ́ ànábì tó ti kọ́ wa ẹ̀dí bá mi tọ káwa mú fúlọ̀ wá káwa ṣẹ́gi káwa ṣẹ́gi náà bọ́ba ká pámẹ́ntì ẹ̀ fọ́kù pé àkókò ló lélẹ́yìn oúnjẹ wọn iná àti iná àwọn ará yìí la ní ẹ̀jẹ̀ bá tàbá tí a ele ẹlẹ́ àwọn ẹ̀mí yóò ṣépè léyà ni ẹ̀jẹ̀ bá nìkú ẹ̀ ń tàbá fẹ́ náà ọ̀la kú láàárọ̀ tàbá tí a dá lù àdàlám tá a ti fa tó ìmí báyìí ló ti wọ́n ní kíni wọ́n ní ẹ̀yí ọwọ́ ẹ̀hẹ́n ẹ bá wá ṣe tán ẹ̀yí ọwọ́ ẹ wá fẹ́ ìyọwọ́ gbá ẹ má fi kọ́jú yìí o ẹ̀yí bá kò sẹ́ni tó ní àfi kọ́jú tẹ́lẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam kò ní àti kíni onígbà tó bá ṣàdúrà tó bá tẹ́wọ́ kó wá fi bọ́jú tẹ́lẹ̀ náà ẹ̀sìn bá káwọ̀ rẹ̀ kalẹ̀ ni tó àwọn tó wá ní tàbátì àdánìkan ló wá dára sí wọn àtàlámùtà àti ẹbá fi wọn fi bọ́jú o tọ̀fẹ́ mi máa fi bọ́jú lójú yìí ó fọ́ ní o ní mo ṣe ní o tó eléyìí náà lè jẹ ẹni rẹ̀ ẹni tó ní àtàlámùtà àti ẹbá máa ṣe fẹ́ni tó bá ti tẹ̀ ọ́ àbíkó ọmọ kí tàbátì àdá fún anídìẹ anídìẹ ẹni tó ní kúrò ọlọ́ọ̀ ti pé ẹ máa fi kókù àbí náà tẹ́ iná àbí gíná wọ́kọ rẹ̀ àlẹ́ àkúmọ̀ àbí àtáyá àtáyá tùlá ẹ̀dìbà nù kúrò àwọn ọmọ báwọn kìí ṣe nǹkan tá a lè máa ronú fúnra wa láti wàá mú táwa sọ pé eléyìí ni ẹ máa lò fún kaba yìí agbọ́dọ̀ rẹ yìí látọ̀dọ̀ àtàkì sallallahu alayhi wa sallam so yà bí mo ti lọ ni pé ẹmúnú alukurani ẹbí ṣe tó bá wù yín o ẹbí bá wù sí so àdìsí náà ní agbára lé òun náà ni wọn fi hàn alukurani ti dá sọ wèrè tí wọn fi ń sọ gòfẹ òun náà ni wọn bá alẹ́ tán hàn alukurani ti dépà wọn wàá tì í wọn wàá lọ tuntun sálángá wọn wàá ní àdìsí ni ẹmú nínú alukurani ẹbí ṣe tó bá wù yín ní tó bá mú yín bẹ́ẹ̀ ẹmú kẹbí ẹ̀jẹ̀ bá wù tó bá ti ní kéèyàn fi nǹkan ṣe tó bá wùyàn tí a fẹ́ wọ́n ní kò sí bí ọ̀sẹ̀ ṣe nù ṣiṣẹ́ tó bá wù ọ́ tó bá wù ọ́ jẹ́ tó bá wù ọ́ dànù tó bá wù ọ́ gùnyàn ìtumọ̀ rẹ̀ nù so eléyìí kò sí kò nípìnlẹ̀ láti máa di tàbí ìṣòwò àwọn ìṣòwò aláwọ̀ tí a lọ àhàn àìsàn. Yeah. fẹ́ sọ pé ìjọ sọ̀rọ̀ ṣe ní káyọ̀ ìjọ òun dẹ̀ ìjọ àgbọ̀ ilé ìrànwọ́ lọ́wọ́ lórí iṣẹ́ ọ̀gbọ̀n wà lórí rẹ̀ ṣe kí ló lè ṣe tóbi ní tóbi ní tóbi rẹ̀. ìdáhùn rẹ ti wà níbi ìbéèrè rẹ àbí ìdáhùn ti wà níbi ìbéèrè rẹ ó sì gbàgbọ́ yé nà ìbéèrè sábẹ́ tí o gbọ́ ó lè gbọ́ òun náà ni pé ẹjọ́ ń kọ́tẹ́ kan so gbogbo iṣẹ́ tó bá wò jẹ́ ó sá ń kọ́tẹ́ tọ̀ iṣẹ́ tí wọ́n ń kọ́ yìí ọba rẹ̀ wá mú un lọ ó jẹ́ pé ibi tí wọ́n ti wá ṣiṣẹ́ òun wọ́n wá ní ṣọ́ọ̀ṣì rẹ̀ ti ṣiṣẹ́ bóyá káfíńtà ni bóyá bíríkìlìyà ni bóyá ẹlẹtíṣà ni ẹlẹ́wà ni àdúgbò àkútẹ́mi bóyá táìlà ni àwọn tó máa lẹ táìsì àwọn amòfẹ́tọ̀ iṣẹ́ tí a fẹ́ ṣe yìí o iṣẹ́ ṣọ́ọ̀ṣì ni ẹ́ irú ẹ̀ táwọn ti ti ó ti ti lágbọ́yé ẹ̀jẹ̀ bá mi ó ti lágbọ́yé pé kí ni ipe irú nǹkan báwọn kò dáa àgbọ́yé kí ló ní àbíká sọ̀rọ̀ tó ní àgbọ́yé tó ní òun náà ni pé gbogbo nǹkan tí ò bá ti bẹ́ sí mu àyè patisipéètì ń bẹ̀ àyè ràn yàn lọ́wọ́ ń bẹ̀ bóyá ìrànlọ́wọ́ tó o ṣe lọ́fẹ̀ẹ́ lóko ni àbí ìrànlọ́wọ́ tó o ṣe tí wọ́n fún ọ ní nǹkan jà rọ rẹ̀ àyè ràn bẹ̀ pẹ̀lú ayé alukur'an tó sọ pé wọ́n ta'awanu ala al-birri wat-taqwa wala ta'awanu ala al-ithmi Allah subhanahu wa ta'ala ní ẹ máa rárá yín lọ́wọ́ ala albirri wattaqwa lórí dáadáa lórí ìpáyà Allah subhanahu wa ta'ala ẹ máa rárá yín lọ́wọ́ lórí dáadáa ló fẹ́ ṣe yìí rárá lọ́wọ́ lórí ẹ̀ ah, ẹlẹ́kùn ìdí wọn lé mi lékeu ní ìdí àrò lékeu tán à ó lékeu tọ̀ gbà ẹ̀sìn bá mi kó ọ̀nà lọ́wọ́ lérí ẹ̀mí lérí dáadáa mi èèyàn máa ń ràn yàn lọ́wọ́ lórí ìpayà Allah subhanahu wa ta'ala ìbò ló lọ ẹ̀jẹ̀ àìbò lẹ́wà lọ àlọ́ mọ́sídàá bẹ́ẹ̀ lọ lékeu ní àìdá lọ à lọ dárìsù ni lọ bí lẹ́sọ̀ ni ọ̀yà ìwọlé ẹ̀já lọ ó ràn lọ́wọ́ yìí ó sì ràn lọ́wọ́ lórí ìpáyà Allahu subhanahu wa wa ń kọjá lọ wá lọ́mọ kékeré kan wá ń sunkún wọn ní kí ló ti o so sọ fún pé ah mòlídìí ò dáa níwò kó tó máa máa ra sọ fún un so tó bá sọ fún un báwọn nísìnyí tó bá fẹ́ sàánú wọn báwọn tí wọ́n bá di mòlídìí náà tó bá lọ pé bá ti lè gbé olè wá lè ṣe kíni kó wá ra sọ fún un kó fi sàánú rẹ̀ irú eléyìí nísìnyí àtàwùnú alẹ́ ìsìnmi wọlé ọ̀dùwà ìrànlọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ nù àìràn ìrànlọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àìsí ìran ìrànlọ́wọ́ lórí ìtayọ àlà ẹ̀dàkùn ìtayọ àlà àtẹ̀tẹ̀ àgbọ̀dọ̀ ìrànlọ́wọ́ lórí ẹ̀ ká tó wá sọ pé lórí ẹbọ ibi tó bẹ́ kọ́ ibi tó bẹ́ bá wọn kọ́ yìí nìsín wọ́n máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n pe jésù lọ́lọ́run bẹ́ẹ̀ wọ́n pe mẹ́ta lọ́kàn bẹ́ẹ̀ ibi tó bẹ́ bá wọn kún ọ̀dá rẹ̀ yìí nìsín wọ́n máa pe jésù lọ́lọ́run bẹ́ẹ̀ ibi tó bẹ́ bá wọn kan páànù bẹ́ẹ̀ wọ́n pe jésù lọ́lọ́run bẹ́ẹ̀ ibi tó bẹ́ bá wọn kan ṣe páànù rẹ̀ tó bẹ́ bá wọn paná sí ibẹ̀ náà páànù náà wọ́n máa fi gba atẹ́gùn sára ni wọ́n máa fi sọ pé lórúkọ jésù ẹ̀jẹ̀ bá wọn nìsín so ìwọ ló ràn wọn lọ́wọ́ lórí kíni lórí yóò ṣe máa fi báàlù gba atẹ́gùn sára ni

ẹ̀fẹ̀ yìí láti rí ẹtì bá wọn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo ẹ̀ asọ́lá náà àbíjẹ̀ ta ni àti pé alákòóso yìí nìsín wọ́n fẹ́ ṣe mòlídì wọ́n ní oko dẹ́bílòpù mẹ́ràn wọn lọ́wọ́ lérí ẹ̀ àbúrò wa ní oyè àwọn tẹ́ǹtì àbúrò bẹ́ẹ̀ ló wájú ilé rẹ̀ wọ́n fi ṣe mòlídì gbogbo àwọn kọ́bá wọn nìsín èèyàn ní ìrànwọ́ lórí ẹ̀ nígbà tó ti yé ẹ̀ pé nǹkan tí ò dáa ni kí wá ló ràn lọ́wọ́ sí lórí ẹ̀ ẹ̀sì bá wọn ẹ̀yẹ káwọn náà gbé sílá káì nígbà tó ti mọ̀ pé kí ni yóò dáa tí wọn náà sì ké o sì mọ̀ pé kí ni yóò dáa kí ló dé tó wá adé pé òfẹ́ dàgbà bẹ́ẹ̀ ni òun o tẹ̀lé àdìsí ànábì tá a sọnù ìpè àgbà téèyàn bá fẹ́ tó ń fẹ́ fúnra rẹ̀ fún ọmọlàkejì rẹ̀ kí má nìyẹn tó pé o ti bá so èèyàn kí ń ràn yàn lọ́wọ́ o lórí gbogbo àwọn kan tó bá jẹ́ pé tí wọ́n fẹ́ fi ṣe wọ́n fi ṣe kí ni wọ́n fi takùtà ọlọ́run wọ́n fi takùtà ànábì ni so ẹ̀yìn kúrò lọ́wọ́ lórí ẹ̀ ọ̀gá ìwé jẹ́ padà ẹ́ onílọ́ọ̀nì ó tẹ́ ẹ̀rí ẹ̀ máa ń gbọ́ Ah, pọ́blẹ́mù tá a ní ni pé sẹ́yìn ẹ̀sìn wa nǹkan tó ntòrin lẹ́nu ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa kò yé wa dáadáa ẹni tó sì yé náà yóò fi tìjú kárùn ẹ̀rọ màbá ẹ̀sìn bá nǹkan tó bá jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn lélẹ́yìn á ah, ọ̀gá ni yóò bá ẹ̀sìn mu ọ̀gá gẹ́gẹ́ bíi mùsùlùmí kó o sọ náà tàbí yóò mu ọ̀gá wa ah, à ọ táàbá ti ń lọ bòmí ìmọ̀ máa tẹ̀lé ní máa tẹ̀lé yìí ẹ̀sìn bá so kí yóò sàlàyé yóò sàlàyé ni kí ẹsẹ̀ pé ó kà wá má gidi àgbo kà wá wọn kà wá sọ pé ẹ ṣé ṣọ́ọ̀ṣì náà lọ lọ́la ìhín wá wọn lè ra wọn mi tẹ́lé ní àwọn parọ́ nù o ẹ̀sìn bá ó sàlàyé fún ni yóò máa ń jọ kan wọn àti máa ń jọ kan o wọn àti jọ mi yóò ti máa sọ pé ah ẹ ẹ yókù ẹ mọ́ra lágbájá òdi lọ tiẹ̀ so ó ti ká ó ti ká yín ó ti mà náà nù náà kó lọ bẹ̀rẹ̀ fún àbí kápẹ́tà ló ti tẹ́kọ̀ọ́ wọ́n ní ṣe bí ṣe ògùn lè yẹ ṣe ó sì ṣe òògùn rẹ̀ ní ọkà kárí ọkà kí ni ó ka ọgbẹ́ ó sì gbowó ẹ̀ tẹ̀bí sí náà ló ṣe ọba àwọn sọfánù ó sì kó mẹ́ ó sì gbowó ẹ̀jẹ̀ bá so wọ́n ní ṣe bí iṣẹ́ òògùn yẹn lèyẹn ṣe àwọn rò pé pẹ̀lẹ́ kó lè ṣe kankan iṣẹ́ òògùn yẹn ṣe lóòótọ́ ẹ̀jẹ̀ bá so àmọ́ iṣẹ́ òògùn tẹ́ yóò bá ṣe ó ní ìpìlẹ̀ láti inú al láti inú Ànábì sallallahu alaihi wasallam ẹ so lápèjúwe lápèjúwe yìí ṣe ẹ̀jẹ̀ ń ẹ̀jẹ̀ ń lápèjúwe mi ẹ̀jẹ̀ bá bóyá lápèjúwe bóyá bóyá àwọn tí àwọn tí àwọn tí ta ọtí lápèjúwe nìsín bóyá èèyàn ti èèyàn èèyàn gun mọ́tò tàbí tàbí ti dẹ́ba ni ó wá ní ah, ẹ̀dá kun ń kó ọtí no eléyìí ń tẹ̀ jìnnà eléyìí ń jìnnà mú mi wá fún tí ó tẹ̀ wá tí ó tí ó ju gbogbo ẹ̀ ní ẹ wá rí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn kó wọn ẹ̀yìn ẹ̀sìn wa mọ́tò àbí taxi lẹ̀ wà àwọn àwọn mọ́tò wọ́n ní abẹ́lọ sáìkì abẹ́lọ sáìkì nìkan ni so ẹgbẹ́ wa dé báyìí báyìí kí ni oníjà ẹgbẹ́ wọn débẹ̀ ẹ ẹ ti di pé aburú ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó aburú dá ìgbàlá burú kéèyàn wá máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run láburú yàrá burú kọ́ ẹ̀hẹ́n aburú tó burú jù gan lélẹ́yìn o. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك